النبي أتعطى على النبي صلى الله عليه وسلم أتعطى على النبي لجرى بيت القيامة nígbà tí a ti sọ ilé yìí tí a ti kí àwọn jẹ̀máà pẹ̀lú kíkí tó bá gbogbo àsìkò wọn. ìjòkó wa ní alẹ́ yìí abẹ́nú yìí tó fẹ́ jẹ́ ìjòkó ìṣí aṣọ lójú irọ́ tí àwọn ẹni àná àwọn onírọ́ tí wọ́n pa káàkiri. Ilé tí wípé wọ́n ti ń pa á tipẹ́ tipẹ́ tipẹ́ ni. Ọ̀láì, wọ́n pa irọ́ wọn. Àwọn tó ti súnà sí ni wọn, wọ́n mú un mọ́ra. Wọ́n mú un mọ́ra láwọn tó súnà sí ni wọ́n. Àmọ́ àwọn Yorùbá ní bí wọ́n bá lọ lógún ọdún ẹ́ ọjọ́ kan ojú ló ń bà á. Níṣẹ́ tá a wà lóko jẹ́ ọ̀lọ́ lógún ọdún kankan mọ́. Bí wọ́n bá lọ láàrin ọjọ́ méjì láàrin ìṣẹ́jú kan òdo ló ń bà á. Ní sókí ni pé àwọn àfáà wa wọ́n fẹ́ ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan yẹn fún wa àwọn afáwà tí a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni bí ẹni wo owó nǹkan kan tó dùn mí ni pé àsìkò kó mọ́ kó wa pápá mọ́ra lónìí kó mọ́ jẹ́ pé a padà wá sọ ní ọjọ́ mi pé ká máa kọ̀ǹpúlóòdì ẹ̀ torí pé ẹjọ́ mi sọ àti níkà fún mi nípa ìsáàlọ̀ dọ̀zák abú abdullahi ìjìbò tẹ́lí tí abú abdullahi ìjìbò bá fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ pe lẹ́kṣọ̀ tí wọn ò bá mú ìwé kankan dání ẹ máa wò pé bóyá lift wọn ò lò bí two hours tí wọn ò bá mú ìwé dání tẹ́wọ́n ní tẹ́bá ti rí ìwájú wọn àkókànlò tẹ́gbọ́n yé ọ̀la yìí ìkà ń bẹ̀ wọ́n báyìí nà kájá kò tó yọ̀ bọ́ọ̀mù pé àrùkálùkù wa náà á padà lọ sí ilé àmọ́ yìí nífẹ̀ẹ́ jẹ́ kó jẹ́ sí wípé ọ̀la ìkan fi ìkan lẹ̀ láì yanjú ó ti yé báyìí lóṣù torí pé inú ìwé dùn pẹ̀lú irú àwọn ìjòkó báyìí wọ́n wá ìdílé àwọn àmì ìjòkó dáadáa ni ìjòkó tó yẹ pé ó yẹ kí irú rẹ̀ máa ṣẹlẹ̀ ni tí ò bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wà nínú ìrújú wọ̀lá ìwọ́n láti bùkátà sí pé

táà bá ti rí máa tó ya padà mo wá ti àfá àbú àjọlá mo fi wọ́n ṣe àpèjúwe èyí tó jẹ́ kó jẹ́ pé gbogbo wa pé báyìí kò ju pé à ń kẹ́sìn òdodo lọ́dọ̀ wa lọ ọlọ́ọ̀yì kọ́nà ọ̀gá kó wọ́n gbà padà sí àbúrú bá wọn ẹ bá fi kó lórí òdodo lórí àga tán wà yìí wọ́n má èmi nínú ọkọ̀ dìde ó ti yé ìdíje dídí ìdíje ìrẹ́gbẹ́ yóò dìde nídìí àìlẹ́kọ̀ọ́ èyí ó pè wọ́n sákì òjú pé ilé yìí à kò rí báyìí tán bá ti lè sọ pé bí ìfẹ́ máa bá a lọ́nu èmi ló rà sọ fún ọ ní pípò bébí ló ti máa wá sí ìlú báyìí ló ti máa lọ nù fọ́nà ọba ìlú ìjọba kó fi àpadà sí àbúrò kó bá wọn nígbà fún ibẹ̀ ti tàmí ọ̀ kó mọ́ bá gbogbo wa náà lápapọ̀ so inshallah ta'ala ní ìdí gbogbo fún ọ pẹ̀lú ìrọ̀lẹ́ ọlọ́run ọba àwọn àwọn mẹ̀ṣàrí àbí kí n sọ pé àwọn ọ̀nà kéwù tí wọ́n wà ní kalẹ̀ ìṣàlọ́ ẹjẹ́ pé àwọn etí àwọn kan pẹ̀lú ìyọ̀nda Allah subhanahu wa ta'ala àwọn náà ní ọ̀rọ̀ kan àbí kejì lórí àlámọ̀ yìí ìdí mi láì tààyà. Ẹgbẹ́ ìṣẹ́fọ́dọ̀ ìmọ̀ṣúra ọ̀gbìn mẹ́rin. ومهجورا من الله سبحانه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ọpẹ́ ni fún ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọba tí ó kó wa jọ lórí dáadáa lórí oore yìí eléyìí ti ṣe ìlànà ahlu sunnati wal jamaa'ah níbàámu sí àgbọ́yé àwọn ẹni ìsáájú táǹpé ní salaful ummah ọlọ́mọba tí ó fi oore yìí tó fi ṣe ọ̀rẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni ọba tí a dúpẹ́ fún abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala bá ti ń dúpẹ́ yìí ọlọ́ba Allah subhanahu wa ta'ala kọ́ máa ti àlékún orin náà fún wa àfi tàtàrà bá ti dúpẹ́ yìí náà àfi ń di àwọn orin yìí mọ́lẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kí ó bọ́ lọ wa láíláí àpadà tí aburú tí máa ń tẹ̀lẹ̀ síyàn tí ó fi wá máa wí wọ́nàwọ́nà tí ó fi wá máa ṣe wọ́nàwọ́nà tí ó sì máa pè ní súnnà ọlọ́run má jẹ́ kí ó tẹ̀lẹ̀ sí wa ọlá kan sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àlékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá fún wa síwájú ẹ̀dá anábì sallallahu alaihi àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ìkọ̀ọ̀kan wa náà tí a tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà dájúdájú eléyìí tí ó fi ń jẹ́ òdodo nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyìí tó ti ti ń lóore jù nínú lánàá òun náà ni lánàá nàbí sallallahu alayhi wa alihi wa sallam tó fi ń burú jù lọ́nà àlámà rí òun náà làwọn àdádálẹ̀ dájúdájú gbogbo àwọn àdádálẹ̀ pátá ànú ni gbogbo ànú rẹ̀ inú lẹ́nu gbìyàn lọ kí ọlọ́ba lọ subhanahu wa ta'ala kó sọ ẹnì kọ̀ọ̀kan wa fún mi náà. akí gbogbo àwa ọmọ ìyá ní gbogbo àyè tí òǹkàlùkù wa wà lọ́kùnrin wa lóbìnrin wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ̀rí eléyìí tí afẹ́ yànnàná ní alẹ́ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tí ó pàtàkì púpọ̀ láti tan ìmọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí àti ń bábọ̀ náà bí ó kálukú wọn náà ṣe pàtàkì púpọ̀ a pè àkọlé ìjókòó yìí a pè ní kashfu ba'di talbisati ahli al-batil kashfu ba'di talbisati ahli batil ìkáàsọ kúrò lójú apá kan àwọn ìdọ̀rọ̀rú apá kan àwọn ìrújú tí àwọn oníbàjẹ́ yàn àwọn aláburú tí wọ́n ń ta láwùjọ wa ilé tó jẹ́ pé àwọn nǹkan yìí ó lè kó bá ẹ̀sìn wa ó dẹ̀ lè kó bá àgbọ́yé wa ó dẹ̀ nìkan tí a fẹ́ gbìyànjú àti gbéyẹ̀wò inṣàlọ́ kẹrì ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí àyókùn sí ọ̀nà mẹ́ta àwọn ọ̀nà méjì nínú ẹ̀ tí a ó ti ṣáájú a gbìyànjú a tààrà tọ́ a ò ní pẹ́ lórí àwọn ọ̀nà méjì tí ó ṣáájú ọ̀nà eléyìí tí a fẹ́ pẹ́ díẹ̀ lórí ẹ̀ òun náà ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta kí làwọn nǹkan náà alákọ̀ọ́kọ́ òun náà ni kí a máa bẹnu àtẹ́lu àwọn tí wọ́n wà lórí òdodo kí a máa pè wọ́n ní àwọn ọkọ̀ tí wọ́n má kúrò mbẹ́ẹ̀ amẹnuba eléyìí lẹ́yìn ẹ̀ ìmọ̀ parọ́ láti fi di dáhẹ́wà láti pèpè sí ojú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala kí olùpèpè máa pa irọ́ amẹnuba eléyìí náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ǹjẹ́ ìyapa ń bẹ nínú ọ̀rọ̀ àkídà tó ní wọ́n ní ẹnìkan ó sọ wípé àwọn sálàfù gan àwọn sọ̀hábà gan yapa lórí ọ̀rọ̀ àkídà tí a ò sì gbọ́ wípé wọ́n lẹ́ra wọn. Abdullahi ibn Abbas àtìyàwó Aisha wọ́n sá yapa lórí sánàbí orí ọlọ́wọ́n bá àbánàbí orí ọlọ́wọ́n bá ó túmọ̀ sí pé lórí ọ̀rọ̀ àkídà gan ìyapa wà ń a lè máa yapa lórí ọ̀rọ̀ àkídà tá a sì ní lẹ́ra wa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó kó bàmújẹ́ báyẹn ni ibi tẹ́ni tó ti wá sọ̀rọ̀ yìí àyè ibi tí wọ́n tún ta tún rò pé ẹ kí orí ti máa jáde òun náà nírú aburú ńláńlá yìí ló ti ń jáde àyè ibi tí àwọn èèyàn pàpè mara pé ìpè súnà làwọn ń pè ń bẹ̀ ibẹ̀ lẹ́ni tí ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ yìí àwọn ọ̀rọ̀ wọ́nranwọ̀nran yìí ibẹ̀ lẹ́ni tí ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ẹni tó ti lóun pèpè súnà láàyè yẹn òun náà sì jòkó ń wòran nítorí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó fi ń ṣe dìfáà ó fi ń ṣe ìdáàbòbò fún ẹni tó lóun gbogbo súnà yìí lórí ìbéèrè tán béèrè pé sí táwọn afábá yapa lórí ọ̀rọ̀ kan sáà lè fi lẹ́ra wa bí ẹni tí wọ́n dájú ìbéèrè kọ òun sọ wípé tó bá jẹ́ pé ìyapa yìí ìyapa inú fùrú rẹ̀ ni ìyapa inú fiqh òun náà ní ìyapa yẹn tí kò kí ń ṣe ìyapa inú usul tí kò kí ń ṣe ìyapa tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ẹ̀sìn irú ìyapa yìí a ò lè fi lera wa ìbẹ̀rẹ̀ ni tí wọ́n pa àdápa ọ̀rọ̀ ńláńlá eléyìí tí mo mẹ́nu bà ní ìbẹ̀rẹ̀ pé a sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí ẹni tí ọjọ́ amúbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wọ́n sọ̀rọ̀ ó ní kódà kọjá ìyapa nínú àkídà gan-an a ò lè nítorí ẹ̀ lẹ́ra wa ṣé bí àwọn sọ̀hábà náà yapa níbi ọ̀rọ̀ àkéyídà sáàsì gbọ́ pé ẹnìkéni lẹ ẹnìkejì nínú wọn ó lóun ti ti ń wí ọ̀rọ̀ yìí ti pẹ́ òun ọ̀rẹ́ nìkankan tí ó bá wọn yanjú ẹ̀ mo ní kò wí létí àwọn tí wọ́n mọ̀ yanjú ẹ̀ ni èyí ti máa wíru wọn wọn yẹn kó sì máa sọ pé òun ọ̀rẹ́ nìkan tí ó bá wọn yanjú ẹ̀ ìmọ̀ kan yanjú ẹ̀ kí ọmọ kífẹ̀ẹ́nu mẹ́jọ gbọ́ yé tàbí kọ́ máa wí létí àwọn tí wọ́n bá yanjú ẹ̀ àmẹ́yàn sọ owó ọ̀rọ̀ pálapàla báyìí yóò sì ní yóò sì tún máa ṣe yẹn kan pé àtijọ́ tóun ti ń sọ wọn ọ̀rẹ́ nìkan kan tó tó bá wọn yanjú ọ̀rọ̀ yẹn rí wọn ọ̀rẹ́ nìkan kan tó sàlàyé ẹ̀ rí ó sì tún fi yẹn náà ó fi ń da ẹ̀sìn rú má àwọn tí wọ́n ń jòkó gbọ́ wọn ó fi ń dẹ̀sìn rú mọ́ wọn lójú. a gbìyànjú àti ṣe àwọn nǹkan yìí bí ọlọ́ba ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ wá ẹ dákun àwọn àlàyé tí mo fẹ́ ṣe yìí ẹ dákun ẹni tó bá mọ bí ó ṣe lè dọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ pálapàla yìí ẹ dákun torí Ọlọ́run ẹ̀ta ẹ mọ́ta ìràn mi lọ́wọ́ ẹjọ́ dé tí gbọ́ wọn. bóyá Ọlọ́run ajẹ́ fi ṣe wọ́n láǹfààní bóyá Ọlọ́run àtàtàrà báyìí àtàánú wọn. ẹ dákun eléyìí báyìí mo fẹ́ kábàámi jẹ́ níṣẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kódàkùn kí ó fún wa ní ìkápá láti ríṣẹ́ náà jẹ́ lógóngó alákọ̀ọ́kọ́ òun náà ní pé ká lọ́mọ̀ yí pé nínú ọ̀nà àwọn oníbídà àwọn aládàáda lẹ́sìn àwọn onírújú àwọn tí wọ́n máa ń pèpè sí ìlànà tó yàtọ̀ sí ìlànà àdùsùn mẹ́sàn-án jẹ̀máà nínú ọ̀nà tí wọ́n máa ń gbà láti fi gbógun ti súnà òun náà ni kí wọ́n máa pe àwọn tí wọ́n ń pèpè súnà ká máa pè wọ́n lórúkọ burúkú. eléyìí báyìí sábàwọ náà Al-Qur'anul Karim àwọn orúkọ àwọn orúkọ tí ò dáa àwọn orúkọ tí ó máa ń kó ìbànújẹ́ bá àwọn orúkọ tó máa ń lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn tó ń pèpè òdodo tí àwọn kòfàrò Quraysh tí wọ́n fi ń pe ànábì sallallahu alaihi wasallam àwọn olùmọ̀sọ̀ wípé àwọn alqabun munafira alqabun munafira àwọn orúkọ tí wọ́n fi ń lé àwọn èèyàn tó máa ń lé àwọn èèyàn sákúrò lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń pè lórúkọ yẹn tí ò ní jẹ́ káwọn èèyàn máa tẹ́tí gbọ́ wọn mọ́ eléyìí lára àwọn irinṣẹ́ tí àwọn ahlul àwọn tí wọ́n jẹ́ aláburú ẹ̀dá irinṣẹ́ tán máa ń lò ní láti fi gbógun ti òdodo ẹ̀rí pé wọ́n pe anabi sallallahu alayhi wa sallam wọ́n pe ní sahir wọ́n ní òpìdánì nígbà míì rèé wọ́n pe ní mashour ẹni tí wọ́n ti sadánlù tí dáńdà láàmú wọ́n ní bá ti rí nìyẹn ìgbà míì wọ́n ní majnun wọ́n ní wèrè lànàbì sallallahu alayhi ìgbà míì wọ́n á ní alágbègbà ni ìgbà míì wọ́n ló kú rọ́ ni oríṣiríṣi àwọn okọ̀ yìí tí alukur'an kó wá táàmù bá pàdé náà alukur'an àwọn oníbàjẹ́ àwọn aláburú wọ́n máa ń pe àwọn ẹni rí àwọn olùpèpè sójú ọ̀rọ̀ bàbá ló yìí nítorí kán lè lé àwọn èèyàn ká lára wọn ni. eléyìí báyìí bó ṣe wá ń bọ̀ nìyẹn bí gbogbo àwọn aláburú ṣe máa ń ṣe rèé lásìkò kọ̀ọ̀kan tó jẹ́ sí pé wọ́n á máa pe àwọn tí wọ́n jẹ́ olùpèpè sí ìlànà tọ́lọ́wọ́ba títà nẹ́bí sallallahu alaihi wasallam lórí àgbọ́yé tó lálàáfíà wọ́n á máa pè wọ́n láwọn orúkọ tí ò dáa kódà tí a bá lọ ka tíra al tíra al tí mo mú dání tọ́bẹ̀ dáàrí lọ́dì jẹ̀dí ẹ̀tọ́ bá ní lọ́wọ́ ká lọ́wọ́ page twenty six nínú tírà yẹn ẹ rí àwọn ìnira tí àfáwa alimami Shatibi rahimallahu ta'ala kan bá pàdé lórí ìpèkòsójú ọ̀nà ọlọ́run ọba lórí gbógun ti bídà oríṣiríṣi àwọn ìnira tán bá pàdé lọ́dọ̀ àwọn oníbídà tí wọ́n jọ sẹ̀mí lásìkò yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa pè wọ́n láwọn orúkọ burúkú gbogbo ilé báyìí ní page twenty six ábà ń bẹ̀. ni wọ́n tún mú asaru wa náà látọ̀dọ̀ ibn Waddah àgbà afá tóun náà kọtíra ńláńlá lórí ọ̀rọ̀ bídà yẹn tóun náà ti jà àwọn oníbídà lógun gẹ́gẹ́ bí àwọn ẹni ṣáájú wọn náà bá ṣe máa ń jà wọ́n lógun ẹdí ká lọ wo nǹkan tóun náà bá pàdé lọ́dọ̀ àwọn oníbídà nídìí máa pè wọ́n láwọn orúkọ tí àwọn afá yìí máa kúrò mbẹ̀ láwọn orúkọ burúkú bẹ́ẹ̀ ni gbogbo àwọn afá tó ní wọ́n á pè wọ́n ní an-nawasi àwọn tí ń bá wọn ará ilé ànábì ṣọ̀tá wọ́n máa pè wọ́n bẹ́ẹ̀ wọ́n máa pè wọ́n ní mujassima àwọn tí wọ́n ń fi ọlọ́wọ́n ba tán fi ń pe ọlọ́wọ́n ba ní alábàárà wọ́n máa pa àwọn alùsùn náà nítorí pé wọ́n fi àwọn òròyìn ọlọ́wọ́n ba rinlẹ̀ wọ́n máa pè wọ́n ní mushabbiha àwọn tó ń fi ọlọ́wọ́n ba jọ ẹ̀dá gbogbo àwọn orúkọ burúkú yìí náà máa ń tàwọn àdìsí ní ẹjọ jamaa kò yé báyìí eléyìí nínú ìlànà àwọn ẹni aburú ni òun náà ló yẹ pé ẹ má jẹun yà yín lẹ́nu tẹ bá rí wọn láwùjọ ẹ̀yin náà tán sọ pé jàbàtẹ ìtàn lára wọn ni jàbàtẹ ìtàn lára wọn ni lára ìjogúnbá ní táwọn ẹni ìtajú wọn máa ń ṣe ni sọ lára wọn kan máa gbọ́ nìyẹn nítorí àti lé àwọn èèyàn ká kúrò níbi òdodo àwọn èèyàn yìí rèé wọ́n yẹ aláburú débi wípé wọ́n ó máa fọwọ́ ra àwọn tí wọ́n jẹ́ aláburú pinlẹ̀ tí wọ́n dá wàhálà tí ó ń ṣe tó dé sáwùjọ súnà láwùjọ yìí tí wọ́n dá lẹ̀ wọ́n fọwọ́ ra wọn lórí ká ìgbọ́dọ̀ kù wọ́n ló kọ kankan ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń pèpè sọ wípé ní táwọn yìí ń ṣe yóò da wọ́n sì máa pè wọ́n lórúkọ tí ò da wọ́n máa pa wọn yẹn ní jàbàtẹ́ ìtàn lára wọn jàbàtẹ́ ìtàn lára wọn ẹ sì láwọn tọ̀hún ìrà ọ̀gbọ́dọ̀ ra wọn ẹni téèyàn bá ti jáde súnà ó ní ahọ́n tá a máa fi ń kọ̀rẹ́ sí wọn ahọ́n wo wá irú ahọ́n tẹ̀yìn nítọ́ dáhùn ẹ ọ̀gbọ́dọ̀ fi báwọn eléyìí lò ahọ́n tẹ ní èèyàn gbọ́dọ̀ fi báwọn tọ̀hún yẹn lò yẹn àwọn tẹ̀ ń bájà yẹn ẹ ṣe lóru àwọn yẹn náà pẹ̀lú àwọn tẹ̀ ń sọ pé jàbá sí ìtàn lára wọn àbónídíjà làwọn ti di pé aláwọn méjì ni wọn wọ́n láwọn tán fi ń bá àwọn àwọn aláburú lò tí wọ́n fẹ́ ń pèpè sọ́dọ̀ wọn wọ́n sì láwọn tán fi ń bá wọn tí ń gbógun jà àwọn aláburú lò so ẹ ó láwọn tí èèyàn máa fi ń pe àfáà sunna èèyàn máa ń pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ dákun ṣé àwọn tẹ́ ń pè tẹ́ ń sọ pé jàbátá yìí tán lára tiwọn àwọn òdì sáàbùrú àwọn yẹn àwọn ò yẹ kí ẹ pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbáwọn ò kọ̀ yẹ kí àwọn mọ̀nà àbí kò yẹ káwọn ti súnà tó yé báyìí ẹ wá béèrè pé jàbàtà kí ló rà ń gbà yín ṣé kò láwọn tó yẹ kí ẹ fi bá jàbàtà náà sọ̀rọ̀ àbí jàbàtà máa ti ẹgbẹ́ àwọn tẹ̀ ń wí àbúrò tán bí tẹ̀lé jàbàtà yìí ṣe ẹgbẹ́ pòfẹ́sọ̀ tẹ̀yìn sọ yìí àbúrò tí bí tẹ̀lé jàbàtà bàbá Abdul Hakim kì í tẹgbẹ́ ẹni tẹ̀yìn sọ yìí lẹ́yìn tó yẹ pé bàbá sì ń sọ pé wọ́n bí tẹ̀lé jàbàtà kì í sọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún níbẹ̀ láàrin wọn àti jàbàtà yẹn pápá kí ló ti jàbàtà ò ti jìtá àbúrò àwọn ẹ̀ àbí jàbàtà ò yẹ kápẹ́ tinú súnà nàám àbòsí leléyìí àbòsí ńláńlá ni nàám lára àwọn orúkọ tí wọ́n máa pe àwọn èèyàn nìyẹn ẹ wá máa wọ àwọn tí ń sọ pé jàbàtà ìtàn lára àwọn èèyàn yìí o àwọn náà àjùjọ ṣe jàbàtà ni o irú ẹni tí ń pèpè yí gẹ́gẹ́gẹ́ láwùjọ yìí tí ń lé àwọn èèyàn mọ́ pé jàbàtà ìtàn lára wọn jàbàtà ìtàn lára wọn òun fún rẹ̀ ṣe jàbàtà rí o pẹ̀lú jàbàtà nígbà tí ó ti kú òre èlé orí lápá kan tọmọpọlọ dání tó ṣe láwùjọ ńgbà tó kúrò nù jàbàtà tò eléyìí báyìí rèé ọjọ́ nǹkan tó tó bà nínú jẹ́ púpọ̀ ẹ wá wo ẹni yìí jẹun tẹ bá wá wo òun gẹ́gẹ́ ní jàbàtà ìtàn lára rẹ̀ nítorí pé jàbàtà ni máa ń fi irọ́ pèpè ẹni náà ń fi irọ́ pèpè òun náà ni kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ mo fẹ́ lọ ẹni yìí náà ń lo irọ́ láti fi pèpè sójú ọ̀nà rẹ̀ ẹgẹ́ bí jàbàtà náà ṣe máa ń lo irọ́ láti fi pèpè èmi ọ̀wá rẹ̀ nìkan tí aburú jàbàtà ti ń rùn lára ẹ̀dùn ní tí kìí bá ṣe ẹni tóun yánu pé àwọn èèyàn ní tí wọ́n mọ́ kúrò ń bẹ̀ yìí tó yẹ gangan ní wa من علامات آل البدع الوقيعة في أهل الأثر ẹnu gbogbo àwọn olùmọ̀ nípa súnà ó kò lórí ọ̀rọ̀ yìí nípa aslu tí mo sọ yìí pé min alamati ahli bidai alwaqi'atu fi ahli al-athar. nínú àwọn àmì téèyàn máa fi ń bá wọn ní bídà òun náà ni kí wọ́n máa bẹnu àtẹ́lu àwọn ahli al kí wọ́n máa bú wọn kí wọ́n máa fẹnu sáátà wọn kí wọ́n máa fẹnu yẹgẹrẹ wọn nínú àwọn àmì tá a fi ń mọ àwọn oníbí dáàrí nínú àwọn àmì tá a fi ń mọ àwọn oníbí dáàrí àlùwàkíyà tó fi áàlì àtà ẹ wo àwọn kọ̀wárì ìgbà tí wọ́n jáde àwọn owó náà bẹ̀rẹ̀ sí máa bú àwọn sọ̀hábà ni ẹ wo àwọn ṣíà náà rèé àwọn owó làwọn náà ń bú àwọn sọ̀hábà ni ẹ wo àwọn kọ̀dàríyà náà gbogbo àwọn oníbí pátá nínú àwọn àpẹẹrẹ tá a máa fi ń mọ̀ wọn nínú àwọn àmì a máa fi ń mọ̀ wọn láwùjọ òun náà ni al-waqi'atu fi alil athar wọn ó mọ àwọn tí wọ́n ń dúró lórí ìlànà tó fẹsẹ̀ rinlẹ̀ tó ní ẹ̀rí pé làwọn ẹni ìṣáájú wà lórí ẹ̀ àwọn ni wọ́n máa bú wọ́n wá fi àwọn tí wọ́n wà lórí ìpèpè aburú gan wọ́n wá fi wọ́n lẹ̀ ọgbọ́n kan táwọn ya máa ń dá láwùjọ yìí ni pé àwa náà mọ̀ pé táwọn wọ̀nyí ń ṣe yìí ò dáa àwa náà mọ̀ pé tí wọ́n ń ṣe ò dáa ṣùgbọ́n àwọn àfáà náà sì ni wọ́n tó yé báyìí àwọn àfáà náà sì ni wọ́n àwa náà mọ̀ pé ijó wa ni a tó tèèyàn dà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú tó ti ń lé di ọdún mẹ́wàá tẹ́lómi ti wà lẹ́nu ẹ̀ ìgbìyànjú tó ti lé ní ọdún mẹ́wàá táwọn míì ti wà lórí ẹ̀ pé lórí bóòlù àwọn ẹni yìí ó ṣe mọ̀ òdodo bóòlù àwọn ẹni yìí ó ṣe mọ̀ òdodo táwọn ẹni yìí padà wá yarí pátápátá ní two thousand and seventeen wípé báwọn ṣe máa bá lọ ni ẹ dákun torí ọlọ́run so irọ́ pátápátá gbáà ni. àwọn wọ̀nyí rèé wọ́n ń pe àwọn èèyàn lọ́sọ́dọ̀ àwọn oníbídà ìwọ wá ń pèpè lọ́sọ́dọ̀ tiwọn òun ti ju àwọn èèyàn lọ́sọ́dọ̀ tiwọn táwọn èèyàn bá ti wá dọ́dọ̀ wọn àwọn ò pe àwọn lọ́sọ́dọ̀ àwọn oníbídà kí ni ìyàtọ̀ láàrin àwọn tí ń pe àwọn ẹ̀rọ sọ́dọ̀ níbi dáa àti wọ́n tó ń pe àwọn ẹ̀rọ sọ́dọ̀ àwọn tí ó fi ẹ̀rọ sọ́dọ̀ níbi dáa ẹnìkan rèé fi ọmọ sògùn owó ni ị máa ń fọmọ sowó ni ṣùgbọ́n ni wàá pépè ìwọ ni wàá bá wá ọmọ tó padà fi sògùn owó ìwọ tó o yẹn tó ń pe tó ń wá ọmọ fún tó yẹn kí ni ìyàtọ̀ láàrin ìwọ àtòun àti yẹn sògùn owó wọ́n gẹ́gẹ́ ló ràn lọ́wọ́. so báwo ni yóò ṣe máa jí apèrè sọ́kọ̀ àwọn aláburú so àwọn eléyìí rèé wọ́n ó máa pèpè sọ́dọ̀ àwọn tí wọ́n sọ nípa àwọn màpá aláburú ni wọ́n wọ́n ó sì máa gbé wọn wá sáwọn ààyè ibi tó ti ń pèpè kán wá máa pèpè ẹ̀rẹ́ ń sọ pa aláburú ni wọ́n ẹ̀sọ́ pé yìí náà màpá aláburú ni wọ́n tẹ àwọn àwọn wà láwọn àfa àtẹ́yìn ọmọ wa pè wá àwọn aláburú yẹn tí pèpè wọn ò dá yẹn tẹ́yìn náà sọ pé pèpè wọn burú sẹ́yìn náà sọ pé nítorí pépè fún wọn ọ̀dà ẹ̀yin gan ẹ̀ ti káńsù àwọn programs yín fún program wọn mọ́ pé àwọn program yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ máa ń káńsù ẹ̀ nígbà táwọn yìí bá ní program tí wọ́n bá tẹ́ wá rí pé ìpèkè wọn yóò dá mọ́ ẹ̀ wá káńsù àwọn program fún wọn mọ́ ẹ̀yin náà wá ń ṣe program lọ́jọ́ táwọn náà bá ṣe program láti lè má jẹ́ káwọn yẹn lọ síbẹ̀ àwọn gẹ́gẹ́ ẹ̀ tó wá pè wọ́n wá sí ọ̀dọ̀ yín kàmọ́ wá sí dáwà ẹ dákun irú ká má sàbòjì fáwọn èèyàn ọlọ́run kò fẹ́ bẹ́ẹ̀ so kí n má pẹ́ lórí eléyìí báyìí jù lọ mo rò pé yẹn ti yé báyìí àbí so lára àwọn aburú àwọn oníbi dáa nìyẹn yàtúlúna ahlal islam wà yàdàcúna ahlal awtan bánabi sallallahu alayhi wa sallam ti ròyìn àwọn khawarij nìyẹn pé yàtúlúna ahlal islam wà yàdàcúna ahlal wọ́n fi àwọn aláburú lẹ̀ báyìí àwọn mùsùlùmí òun ni wọ́n máa gbájúmọ́ báwọn kọ̀wárì ti máa ń ṣe nìyẹn tẹ́lí pínlẹ̀ yìí wá rè gbogbo ní fídíà ní máa ń ṣe àwọn àwọn kọ̀wárì àwọn máa pa àwọn mùsùlùmí wọn ó dẹ̀ fi àwọn ẹlẹ́bọ kalẹ̀ gbogbo àwọn ní fídíà pátá ní máa ń ṣe wọn ó máa gbógun tàwọn àlùsùn náà wọn ó dẹ̀ máa fọwọ́ ra àwọn ní fídíà lórí gbogbo ní fídíà ní máa ń ṣe wọ́n kàn yàtọ̀tọ̀ síra wọn ni àwọn kọ̀wárì yìí máa ń pààyàn ti wọn ní pààyàn pààyàn làwọn wọ́n á pa àwọn mùsùlùmí wọ́n á fi àwọn kèfèrí lẹ̀ àwọn oníbídíà tó kù ti wọn àwọn á máa gbógun tàwọn onísúnà wọ́n á fa àwọn oníbídíà lẹ̀ tẹ́bá tí wọ́n lẹ fẹ́ gbógun tàwọn oníbídíà ẹ̀ rí pípọn ojú wọn. wọ́n sì ní ẹbí wọn léèrè ní òsí lára wọn ẹ̀yin jẹ́ lọ bí wọn ṣùgbọ́n tẹ́bá ti fẹ́ máa gbógun tàwọn tọ̀hún ẹ̀ rí wọn pọ́n tẹ́bá ti ní ẹ tiwọn ó láwọn ọlọ́rọ̀ burúkú lẹ́nu lórí báyìí sì so irú ọgbọ́n àrékèrèké wo nìyẹn bó la fẹ́ ijó la fẹ́ tàwọn èèyàn dà ìyẹn lábala kan sẹ́lábala lẹ́ẹ̀kejì òun ni kíyàn parọ́ ti dáhàwà kíyàn parọ́ ti dáhàwà ká máa parọ́ pépè sójú ọ̀nà náà ọba nínú àpẹẹrẹ àwọn oníbídà náà ni nínú àwọn àmì tá a fi máa oníbídà ni torí àwọn oníbídà wọn kì í lẹ́rìí wọn kì í lẹ́rìí nítorí pé wọn wá lẹ́rìí yẹn wọ́n sì fẹ́ pépè sójú ọ̀nà aburú wọn mọ̀ wá parọ́ eléyìí tó wọn fi dá làkàyà àwọn èèyàn rú wọ́n máa parọ́ láti di pèpè kúrò níbi òdodo wá sí ibi ìbàjẹ́ eléyìí báyìí náà rí lára tó tẹ̀lẹ̀ ni kódà lónìí olónìí yìí irọ́ ńláńlá méjì tó yẹ pé àwọn ọ̀rọ̀ tó yẹ kó lè rán yẹn lẹ́wọ̀n náà ti pa lónìí àná àtòní irọ́ burúkú ọlọ́run bá ní kó dáhùn kó wọn dáàbò bò wá ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan o àwọn wọ̀nyí rèé aláburú ni wọ́n onírọ́ pátápátá gbà ní wọn nínú àwọn ọ̀rọ̀ tán wá pa eléyìí tá a fẹ́ yanjú ní bíbá yìí kó tó di pé títà náà àti tòní ìwà ṣẹlẹ̀ òun ni wípé wọ́n ní níbi ìbéèrè tí mo ní ó fa kí á sọ̀rọ̀ yìí gangan tán bí wọ́n lè rí pé ṣé tí àwọn àfa bá yapa lórí ọ̀rọ̀ kan téèyàn lè fi ọ̀rọ̀ yẹn tá a lè fi yọ̀yàn jáde kúrò ní sunna tá a lè fi ọ̀rọ̀ yẹn lẹ́yìn yàn nígbà táwọn àfa bá yapa lórí ọ̀rọ̀ ẹni sọ wípé ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ yapa tó bá jẹ́ ọ̀rọ̀ tí ò kí ń ṣe ìpínlẹ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ yapa a ò lè ti torí ẹ̀ káyọ̀ràn jáde kó o awọn ọwá ní àwọn kan wá ń bẹ láwùjọ wa yìí wọ́n á máa yọ̀ràn jáde kó o nítorí ó ní wọn máa ń yọ ẹ̀ jáde kúrò nínú súnà nítorí fọ́tò bóyá ẹni ẹ sọ pé kò sí nǹkan tó burú bí fọ́tò tí kì í bá ti ṣeré àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ẹni ẹ náà máa ń ya fọ́tò kò ní ìkẹ́kẹ́ tó burú bí fọ́tò tí kì í bá ti ṣe eré ó ní àwọn ìyẹn wọ́n ń fi fọ́tò yọ ẹ̀ jáde kúrò nínú súnà so eléyìí báyìí ó ní ìka sọ̀rọ̀ lórí ẹ̀ ǹjẹ́ a lè fi fọ́tò yíyà tá a lè kí n tó lọ síbi irọ́ tẹ́ni ipa kátó yanjú irọ́ ẹja kọ́ yanjú mas'ala náà ṣẹ̀rí ọ̀rọ̀ fọ́tò yíyá mas'ala tó ń fiqhiyya ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fiqh ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fiqh òun náà ni bó tilẹ̀ jẹ́ sí pé ó ní nǹkan ṣe púpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn náà nítorí wípé àwọn ẹni ìṣáájú tí wọ́n bẹ̀rẹ̀ bọ lásìkò ànábì Nuh wọn ò dédé bẹ̀rẹ̀ bọ tí kì í bá ṣe látara fọ́tò ibi tá ṣe bẹ̀rẹ̀ bọ nìyẹn ẹgẹ́ bí afáwa abdullahi ibn abbas ẹgẹ́ bó ṣe sọ tí alimami bukhari ti gbà wá nínú sahih wọn nígbà tó ń tú àyà wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'a wa la yaghutha ìgbà tó ń tú àyà yẹn abdullahi ibn abbas jẹ́ kó yọrí pé láti ibi ayáwòrán àwọn ẹni rẹ̀ ká má gbàgbé wọn ibẹ̀ ti bẹ̀rẹ̀ now ṣùgbọ́n kákan ya fọ́tò lásán láì ṣe pé à ń jọ́sìn fáwọn tó wà nù fọ́tò yìí tètè pa ń pè wọ́n ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkì ni ọ̀rọ̀ fíkì òun náà ni tí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lẹ́sìn àwọn olùmọ̀ nítòótọ́ lórí pé ǹjẹ́ fọ́tò yíyà ǹjẹ́ haram ni àbí ń ṣe haram àrínà olùmọ̀tán ní gbogbo fọ́tò yíyà pátá kò bá àjẹlé tí wọ́n fi irin sẹ́yà ní o kò bá àjẹlé tán gbẹ́lére ní o gbogbo ẹ̀ pátá ìdájọ́ kan náà ní haramu ni a sì nínú àwọn olùmọ̀tán ní ẹ̀ gbogbo fọ́tò tó bá ti jẹ́ pé èrè ni eléyìí tí wọ́n ni èyàn ní haram ṣùgbọ́n eléyìí tó bá yẹ pa àfi irin sẹ́yà ẹ àbí àfi nǹkan míì eléyìí báyìí kò kí ń ṣe haram àrínà àwọn àfà tí wọ́n sọ báyìí eléyìí báyìí rèé kò kí ń ṣe mọ́sálà tí a máa fi ń yọ yẹn jáde kó nu sunna ẹnìkan kan gbọ́dọ̀ sọ pé nítorí pé àáfàá kan ti sọ yí pé fọ́tò tí wọ́n tí ò bá ti jẹ́ èrè tí wọ́n bá fi irin tẹ́yà àmọ́ fọwọ́ yà àmọ́ fi nǹkan níyà fọ́tò yìí ò ní jẹ́ ntí ọjẹ́ haram ẹnìkan kan gbọ́dọ̀ sọ pé nítorí nítorí ntálólùmọ̀ yìí sọ̀rọ̀ ó ti jáde kó nu sunna àfikọ́ yẹpẹ́ nìyẹn aláṣejù ẹ̀dá ni ẹni tó ń fúnra rẹ̀ tí ò sí lórí ìlànà al-sunnah wal jama'ah ni tábà wá mọ̀ pé èèyàn tó jẹ́ sí pé ìpèpè rẹ̀ lálàáfíà lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí á gbìyànjú àpè kákìsì lórí irú nǹkan yìí pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ àṣejù ni òkú tẹ́ tó sọrú ẹ̀ rí eléyìí báyìí ó dẹ̀ sí inú àwọn usulu sunna àwọn ìpìlẹ̀ sunna tí a máa fi ń yọ ẹ̀ jáde kó nu sunna táàrí ẹ̀ máa fi ń fi sunna nílẹ̀ fún yàn ṣẹ́gbọ́n kan tí mo sọ ń sìn ọ̀rọ̀ fọ́tò yíyà ó tọ́kòtọ́ kò ń ṣe ọ̀rọ̀ tá a máa fi ń yọ̀yàn jáde kó onú súnà kò ń ṣe o bó tilẹ̀ já sí wípé fọ́tò yíyà ò tọ́ òun lọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jùlọ nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ òun ló dẹ̀ ní ẹ̀rí tó lálàáfíà àwọn tó pé gbogbo ìran fọ́tò pátá ó jẹ́lẹ̀ tó fi irinṣẹ́ yà ni o ó jẹ́lẹ̀ tó fọwọ́ yà ni o ojúlé tán gbẹ́lẹ́rẹ́ ni gbogbo ẹ̀ pátápátá òun náà ni haram tẹ́ni tí ó bá ń ṣe tí ó wọ ọ̀nà lọ́jọ́ gbẹ́dà kìyàmà pẹ̀lú ìlérí ìyáná tí anábì sallallahu alaihi wasallam ti lérí lórí gbogbo àwọn tí wọ́n ń ṣerú sẹ́yìn àwọn lọ̀rọ̀ wọn fẹsẹ̀ rinlẹ̀ àwọn tó bá sọ pé kò sí nǹkan tó burú bí fọ́tò tí èyí bá ti ṣe gbẹ́lẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ tí ó tẹ̀sán wọn ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ rí àwọn èkì ń fi wọ́ọ̀rọ̀ yọ̀ jáde kó nu sunna àmẹ́ni sọ fáwọn kan ọmọ fi yọ̀ jáde kó nu sunna ó ti wá pẹ́tẹ́ ní tí máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí tó yẹ pé tá a bá kàn ti gbọ́ akànfetí parẹ́ akàngbọ́n tí kúrò ń akàngbé tí kúrò ń pé ìgbà tí ò ti dákọ̀ ẹnì kankan so kò nídìí ká wulẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni yìí wá rèé ó wá ń ba dé ojú ẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ìdébi wípé àwọn èèyàn wá ń rò wípé àwa là ń sọ̀rọ̀ yẹn torí sẹ́ni ìbá ti sọ pé jàbá sí ìtàn lára wọn àwọn èèyàn ti mọ àwọn tí ó ń ta fọ̀rọ̀ yẹn sí nígbà tí ọba sọ̀rọ̀ yẹn yóò ní mo ń tẹnu mọ́ mo sì ń tẹnu mọ́ o àwọn tí bá ń ṣerú nǹkan ìjàmbá tẹ̀ sá lára wọn ni àwọn kan yìí mẹ́ta ń ṣe bẹ́ẹ̀. eléyìí báyìí wá fà á ní alẹ́ ọjọ́ tí mo gbọ́rọ̀ yìí mo wá fọ̀rọ̀ mo wá fohùn ránṣẹ́ sí ẹni yìí lórí WhatsApp mo ní nǹkan tó ń sọ yìí ó ń dárò jùlẹ̀ o nítorí ẹ̀sẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ gbangba mi kẹ́ ẹ má dárúkọ yẹn tí ń sa burú òun burú ju kẹ́ ẹ dárúkọ lọ nínú pé ẹ bá dárúkọ ẹ ní fún àwọn èèyàn ní ẹ ní fi àwọn èèyàn sínú igbó tó díjú ẹ ò dẹ̀ ní fún àwọn èèyàn lóko ojú ọ̀pẹ́rọ àwọn èèyàn ó ti mọ kalẹ̀ ní ti ń sọ̀rọ̀ yìí gan wọn ò ní máa rò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n tẹ bá tẹ̀jú ọ̀rọ̀ lẹ́gbàmù tí ẹ ò là tẹ ò sọrú ẹni tó sọrú nǹkan yẹn àwọn èèyàn ó máa tẹ̀lé ọba tó pọ̀ tó bá ní kó wọ́n máa fi ọkàn yàwòrán rẹ̀ síbi tí ó bá gbọ́ yé sí òun kálukú ó sì máa rò pé àbí lágbájá ni àbá àfa àkàmẹ́dùn ni mo sọ gbogbo eléyìí fẹ́ nìyí mo wá ní tòun torí ẹ o àwọn èèyàn ń rò fáwàrà ń sọ orú ọ̀rọ̀ yẹn yá gbìyànjú yá tètè ṣe àlàyé lórí ọ̀rọ̀ yìí o nítorí pé eléyìí báyìí rè ìṣàbòsí fún àwọn èèyàn ni ìdẹ̀fí ẹ̀sùn kan àwọn èèyàn ni sòbákan náà rè ìfi àwọn èèyàn lẹ̀ sínú òrùjú ni ta lẹni náà tí ń fi fọ́tò yọ̀ràn jáde kó nu àdùsó náà sọ ká gbìyànjú ká pẹ́ ní ẹ sákìyèsí àbígbà táwa mẹ́ni ẹ̀ ń sìn bóun láti mọ̀ tá sákìyèsí àwọn èèyàn sì ń kẹ́fin wípé àwa lẹni ìbáwí mo wá ní òkè tó bá jẹ́ sí pé èmi lọ gbà lérò dákun torí ọlọ́run ọba mú késẹ́ẹ̀tì ibi tí n bá ti sọ pé ẹni tó bá ya fọ́tò jáde kúrò alùsùn náà àbí ẹ̀yin tẹ wà wájú mi yìí nínú gbogbo àwọn lectures mi bó ṣe pọ̀ tó ẹ ti gbọ́ bí tí mo sọ pé ẹni tó bá ya fọ́tò jáde kúrò alùsùn náà rí ndí ò láwa bẹ̀rẹ̀ wọn àwọn ọlọ́run níjà bá wọn ṣe àwọn súnà táwa ń ṣe àtàwọn ìpèpè tiwa àwọn àtùkùtọ́ lákọọ́lẹ̀ ni kì í ṣèpèsè ọpọlọ kèéṣe pépépé ẹ tabanika wò ẹ kìíní kan ẹ hekima hekima ta à ara wa design si èdè hekima ti ọlọ́run bá tà nẹ́bí sallallahu alaihi wasallam hekima. àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ sáà níbo ti rí tún òní lè mú tún òní lè rí nǹkan mú wá. tó báyìí sì wa kúrò àwọn àgbègbè báyìí àwọn àgbègbè so lè kí n sọ yí pé ẹni tó bá ya fọ́tò irú ẹni bẹ́ẹ̀ ò kì í sáàlù súnà àbẹ́ni tó bá sọ pé kí ẹ̀yà fọ́tò ẹni yẹn sáàlù súnà tá a wá lọ wá sọ bẹ́ẹ̀ ẹni yóò rí wídò ní kò rí nǹkan ìwídò ní ìsìn tẹnumọ́ ní gbogbo gbà nítorí ẹ̀rí mú bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí àtàwọn tí ó padà máa gbọ́rọ̀ yìí kẹ́ ẹ mọ̀ yìí pé ẹni yìí tí ò bá ti lè produce ẹni tí ń sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé oníròyìn yẹn tí ò yẹ kí ẹ máa jòkó síwájú ẹ̀ gbọ́rọ̀ ẹ̀ òkúrò èèyàn ni àfi kó produce ẹni tí ń sọ̀rọ̀ yẹn ẹni tó sọ̀rọ̀ yẹn fún ibi tó ti gbọ́ wípé wọ́n ń fi fọ́tò yìí yà yọ̀yàn kó nu àlùsọ́nà àfi kó produce ẹ̀ tí ò bá ti lè ṣe báyìí rèé òun nu ọlọ́run because níjẹ́ òun la fẹ́ parọ́ máwọn èèyàn ti dá ara dà ẹni tí parọ́ bàǹtà bàǹtà náà rí bẹ́ẹ̀ tá a wádìí ọ̀rọ̀ ìtìjì tí ọ̀rọ̀ ìtìjà ó ní umu kan ọba umu kejì sọrọ wípé kí ló dé tí ọ̀wá lẹ́kṣọ̀ òun mọ́ pé umu yẹn wá ń sọ wípé ah, ọkọ mi ló ní kí n má wà mọ́ kí wá ló dé tọkọ kí lọkọ yín rí tán fi ní wà ọkọ mi sọ wípé nítorí pé ẹ̀ sọ̀pọ̀tì àfa àlágbájá pé nítorí pé èmi èmi làfa àlágbájá yẹn pé torí ọkọ mi fi ní wà sí mọ́ ìgbà tí mo ah, irú àwọn àwọn olè lẹ́yìn àwọn òpèpè sí irú nǹkan bá yẹn nítorí pé yẹn sọpọ́ọ̀tì èmi òun wá láwùjọ pé kéèyàn ní ẹni yóò fi wá sọ pé ká máa lọ sí lẹ́sọ̀ rẹ̀ mọ́ hezbiya nìyẹn ẹgbẹ́ tàǹtakò nìyẹn mo gbọ́dọ̀ mọ ẹni tó sọ irú ọ̀rọ̀ yẹn ká lè ba àwòsàn níbi irú àrùn yẹn pé níbo ló ti gbọ́rọ̀ àgbọ́ yẹn ta ló sọ pé nítorí pé ẹnìkan ò sọpọ́ọ̀tì ẹnìkan nítorí ẹ lòfin ní gbọ́ lẹ́sọ̀ rẹ̀ mọ́ tó bá sọ pé òun gbọ́ yẹn kan mọ́ gbọ́dọ̀ rí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀dákun torí ọlọ́run ẹni tó bá nírú òrí yẹn bá ti jòkó ẹ lọ hádánù àwọn òpèpè sírù yẹn ọlọ́run sì ní já pèpè síbẹ̀ láyé ọlọ́run ní já pèpè síbẹ̀ sóye kíní ìwà tami lára pé ah, ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tákàgbọ́tàgbọ́n tí mo bá lọ bá pé nǹkan báyìí nǹkan báyìí ah no sẹ́mi mo tẹ̀ lọ ni mo ráyàn mo sáà rántí pé mo ráyàn sí dáadáa ìyàn rántí bóyá mi lọ́ba má bí mi lọ́ba mọ́ so mo wá ráyàn kan sí léèyàn tó yẹ sí pé ó máa ń gbìyànjú àti ṣàtúnṣe lórí àwọn ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ mo bá ní ẹ̀rọ ìfúnná lọ́ba bá àfa àlágbájá ọ̀rọ̀ tó sọ yìí ẹni kó produce umu tí ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ sí. Si ẹni kó kó mú mú ẹ jáde torí pé a fẹ́ mọ̀ ọ́ a sì fẹ́ mọ ọkọ rẹ̀ tó ní rúurí wọ́nranwọ́nran yẹn. ọlọ́ọ̀ì ìgbà tá a padà ṣe follow ẹni yóò rí kankan o ẹni tí mo rántí ó padà wá convert fún mi pé ẹni yóò rí kankan ara ara wọn ni lẹ́ni tí mo rántí yẹn ẹni tó fi sọ́dọ̀ rẹ̀ ni níjó la fẹ́ parọ́dà láti ṣe dáwà fáwọn ṣebí lẹ́nu àná tó ni mo ti sọ pé wọ́n ti parọ́ bàǹtà bàǹtà méjì yìí irọ́ ńláńlá téèyàn gbọ́dọ̀ máa gbọ́ tí n bá sọ fún yín nísìnyí ẹ̀ sì ṣe wọ́n ní nínú wa yìí náà ni ẹjẹ́ ń sọ wọ́n ní nínú wa yìí náà lẹ́nìkan ti sọ yìí pé ẹni tí ń bọ̀ wá sí lẹ́kṣọ̀ lọ́dọ̀ àwọn lọ́la àwọn lẹ̀ lóko wọ́n ní nínú wa yìí náà ti sọ yìí pé tíyàwó ẹ bá ti parí o àmọ́ wa ń na àwọn ọmọ ó sì gbérú ọ̀rọ̀ yìí ó gbé lọ fáwọn agbófinró ẹ dákun torí ọlọ́run ba kí la fẹ́ gbà ń bí ká máa parọ́ ẹ dákun torí ọlọ́run tí ń torí pé àfẹ́kẹ́rò tú yìí náà torí pé afẹ́ pèpè sẹ́gbẹ́ afẹ́ pèpè síjọ ẹ lẹ́yìn náà lẹ ti sọ pé ìròrí àwọn ẹlẹ́gbẹ́ gan lẹ fi ń to ààyè yín ti fi ń dẹ́ ti fi ń dùn so sẹ́yìn tó lóye àwọn ẹlẹ́gbẹ́ náà ní ká parọ́ máwọn èèyàn láti lè indict wọn láti lè incriminate wọn. so ẹ worú àwọn ọ̀rọ̀ ńláńlá yẹn mo máa ma sọ ń báyìí sí nítorí pé kẹ́ ẹ lè bá a máa àwọn nǹkan tí ń lọ wàláhì ìmọ̀sọ́nà bá búra àwọn èèyàn ti fẹ́ẹ̀ jáde kúrò níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti mú nǹkan míì wọ̀ ọ́ ẹ̀dá kò torí ọlọ́run à ń sàlàyé ẹ̀rí ó ti ń di à ń parọ́ mẹ́ni pé wọ́n ní wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ àlejò táwọn ń gbé bọ̀ lọ́la wọ́n sì tún dáko ẹni tí wọ́n sọ pé ó sọ̀rọ̀ yẹn láàrin wa ń bí báyìí yáyádà ẹni tá ló sọ̀rọ̀ yẹn rí. a lọ́rọ̀ tó yẹ pé ìgbésẹ̀ tá a ti gbé lónìí lórí ọ̀rọ̀ yẹn ti kékeré ibi tá a ti rìn dé lórí ọ̀rọ̀ yẹn lónìí ti kékeré làbáyé wa sọ pé kan dákun kan pòdúsì kan mú jáde ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ní tèjú ẹ̀ àbáyé sọ ó ti dirọ́ mẹ́rin nínú àwẹ̀ yìí nìkan ṣoṣo báyìí àbáyé ká ní lọ́kì ká máa parọ́ mọ́hun tiẹ̀ kì ń sọ̀rọ̀ ẹ̀ ní wàláì ẹ̀ǹkọ́rọ̀ tó lè ráyẹ̀ lẹ́wọ̀n ni wọ́n sì mọ̀ọ́mọ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ láti máa ṣerú àwọn ìbàjẹ́ yìí ẹ dákun torí ọlọ́run ọba níjẹ́ òun láfẹ́ ṣe lè dá kò sẹ́rí mọ́ kò sí màmá tán lè tẹ́lẹ̀ báyìí irọ́ ló kù tán fẹ́ máa ná báyìí ṣẹjá sọ́ra o ẹ má jẹ́ ká rìnrìn tán fi lè parọ́ mọ́ wa ẹ jọ ń torí ọlọ́run ẹ má jẹ́ ká rìnrìn tán fi lè parọ́ mọ́ wa o ẹ má jẹ́ kí á sọ̀rọ̀ tán fi lè parọ́ mọ́ wa kò yẹ báyìí nìyí nítorí wípé ó ti clear báyìí sí pé kò sẹ́rìí mọ́ kò sí màmá irọ́ ló kù tábẹ́ bí máa pèpè sí sí ojú ọ̀nà tá à ń pèpè sí báyìí ẹ̀dá kun torí ọlọ́run ọba tán mọ̀ wípé nínú àwọn tó máa ń ja radicalism radicalism and extremism and hooliganism tó máa ń jà lógun láwà kí ni ẹ̀fẹ́ fi radicalism ṣe kí ni ẹ̀fẹ́ fi ṣe kò yẹ báyìí dùn so ṣé ìmọ̀ kan ló wà lọ́dọ̀ yín ni abẹ́rì kan ló wà lọ́dọ̀ yín tó wá káyàn láyà téèyàn ò lè rí bí wo ni tó fi wá di pé dídàrú ló ọlọ́ọ̀bá kó dáhùn kó sọ wa kúrò ń bẹ̀ so ẹ dákun torí ọlọ́ọ̀bá mò ń fi àsìkò yìí mò fi ń rọ ẹnì kọ̀ọ̀kan wa so gbogbo àwọn ìrìn tá a bá lè rìn gbogbo àwọn ọ̀rọ̀ tá a bá lè sọ àwọn ìfesí tá a bá lè ṣe tí wọ́n fi parọ́ mọ́ wa tí ọlọ́run yẹn ó sì lẹ̀ mọ́ wa lára táwọn ò ní lè rí wọn kúrò ẹ̀dá kan já sọ́ra fún un tíyàwó bá fẹ́ kó bá dá wà yìí tá a bá fẹ́ kó bá ìpèpè sàlàfíà yìí nítorí pé ti rí àwọn aláburú rèé tí wọ́n bá fẹ́ paná ìpèpè òdodo kan lára àwọn ọ̀nà tí wọ́n ń gbà paná ẹ̀ ni pé kan dájú yẹn kọjọba ẹ wo àfáwà Ibn Taymiyyah Allahu ta'ala nígbà tí wọ́n fẹ́ bàdáwà Ibn Taymiyyah jẹ́ kí wọ́n ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kọ ẹ̀yìn ìjọba sí Ibn Taymiyyah débi pé wọ́n parọ́ ma wọ́n bẹ̀rẹ̀ sí ma parọ́ ma Ibn Taymiyyah débi wípé wọ́n ti Ibn Taymiyyah mọ́lé ẹ̀wọ̀n tí ní Ibn Taymiyyah kú sí sẹ́yìn gbọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tí Ibn Taymiyyah wá lọ ní Damascus yẹn Sheikh al náà lọ sẹ́wọ̀n yẹn àwọn olóògbé Sheikh Al-Albani dẹ́wọ̀n àwọn oníbíjà náà ni kò yé báyìí sí àwọn oníbíjà yìí náà ni alimam ahmed rahimahullah ta'ala tó tó ṣáájú wọn ẹ wo àwọn tí oníbíjà tí wọ́n bá wọn lò gbà àwọn jahmiya àwọn mẹ̀tẹ́sílà tán jọ lò gbà pẹ̀lú imam ahmed ẹ wo má ṣe kọ̀yìn àwọn umarọ́ ti imam ahmed lò gbà pẹ̀lú ẹ wo má ṣe kọ̀yìn àwọn yìí sí imam ahmed débi pé wọ́n ti imam ahmed mẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti dájọ́ kú fún imam ahmed kọ́nà ọba àdékẹ́lá tó padà wá pa khalifa tó fẹ́ pa imam ahmed yẹn. ṣé báyìí nì so ẹ dákun ẹ máa ń rò pé kò sí ẹ máa kò sí kàtà àwọn èèyàn ò lè ṣe o ẹ ti ọ̀nà sàn ṣò ń torí ọlọ́run ọba mo fi yẹn ṣe nà sí hàní. sẹ́rí muhammad bin abdul wahab kò bọ́ lọ́wọ́ àwọn onídìdí àdó ní nídìí má jálógun ìmọ̀ parọ́ ma àbẹ́ẹ̀kọ́ ni àwọn àfáàwá tó ti kọjá lọ sheikh bumbazi ni sheikh sọ́lẹ̀ òsèmíìnì ni sheikh alalbani ni wọn ò là níbi ìpè àwọn oníbíjàdò ni tí kan sọ pé kò sí bóun ó ṣe rántí wọn láyé bóun ó ṣe kàtí àwọn láyé èpè lòun máa ń gbé wọn sẹ́ wọ́n pè é lálágbára omi kò yẹ báyìí so eléyìí báyìí mo fi ń ṣàlàyé fún wa pé bí kò gbèsè máa ń rí nìyẹn so irọ́ kò sínú nǹkan tá a lò sínú àmọ́ fi ń pèpè nǹkan táàlù sínú wọn fi ń pèpè òun náà lálkìtàbù wà súnà wà ìjìmá àbẹ́ ẹ̀kọ́ ni wà kíyàsí ìjàgbọ̀rú rọ nǹkan táàlù sínú wọn fi ń pèpè nìyẹn ọlọ́run wí ànábì wí àwọn sọ̀hábà àti gbogbo àdìmú máa panu pọ̀ lórí ẹ̀ báyìí wọ́n ti gbọ́ yé báyìí àti tá a bá fi eléyìí kún eléyìí nínú ọ̀rọ̀ náà ọba àdìfarú ìdájọ́ wa báyìí yọ jáde nínú ẹ̀ nítorí sínú ọmọ fi ń pèpè nìyẹn tàbá fèrè wọn eléyìí tá a fèrè kún eléyìí a lè múrù dájọ́ báyìí jáde nígbà tí a bá lè múrù dájọ́ báyìí jáde níbi nǹkan báyìí a jẹ́ sí pé a lè múrù dájọ́ báyìí náà jáde níbi nǹkan báyìí kò yé báyìí sùn. àmọ́ irọ́ kìí ṣe masdaron min masodiri tashri'i inda ahli sunnah wal jamaa kò ń ṣe ìpìlẹ̀ kanú ìpìlẹ̀ tá a ti mú ẹ̀sìn àbí tá a tún pè pèsè lọ́dọ̀ ahli sunnah wal àwọn ọmọ mi rọ́ pè pèsè ẹ̀sìn àwọn ẹ̀dá kò tó bá fẹ́ là kúrò mìíràn àfi kó sọ ẹni tí ó sọ yí pé fọ́tò yọ ìjáde kó nu alùsùnà àfi kó sọ. ẹtí máa ń gbọ́ lẹ́nu àfáwọn yẹn pé abẹ́ gbọ́. torí ọlọ́run ọba àfi yìí sọ o àtàwọn arọ mi náà máa máa retí àwọn tó tún padà jáde fáwọn ọ̀rọ̀ mi tí ó tún padà jáde aláwọn eléyìí burú yé ti pé kọ tún máa kọ́ àwọn èèyàn pé kọ́ wá béèrè question lẹ́yìn wọ́n tún máa rí àwọn èèyàn pé tó bá ti dọ̀la béèrè question báyìí lọ́wọ́ mi èmi àwọn pé èèyàn tó máa ń hun question ẹ dákun irú dáhàwá wò lélẹ́yìí ọlọ́ba kó sànù wa bí ẹ ti jẹ́ nìyẹn now eléyìí tí wọ́n fẹ́ ká pẹ́ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó tiẹ̀ wá níṣe pẹ̀lú gbogbo yẹn à ń parọ́ mọ́ rẹ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé òun tó fẹ́ fúyẹ́ sí kẹ́ni mọ́fẹ́ sàlàyé ni kí mọ́fẹ́ sàlàyé òun náà ni ìyapa tí ń bẹ́nu ọ̀rọ̀ àkídà bí ò sí ní apanú àkídà sẹ́rí ẹni tó sọ̀rọ̀ yìí yuridu an yaftaha al-bab ala masra'ihi lil fitna yuridu an yaftaha al-bab ala fitna ó fẹ́ ilẹ̀kùn lábala méjèèjì kalẹ̀ fún fitna kórìdì wọlé ni ó fẹ́ abala méjèèjì ilẹ̀kùn kalẹ̀ fún fitna kí fitna lè ríbi wọlé ẹni ìfẹ́ da ẹ̀sìn irú wallahi kéèyàn sọ pé ọ̀rọ̀ àkídà ìyapa wà lórí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ajẹ́sí pé súfì lè yapa àṣàyẹ̀rọ̀ lè yapa àwọn ṣíà lè yapa alùsùnà lè yapa òǹkàlùkù wa ẹ̀ sì gbọ́dọ̀ bàdá ẹ̀rìn kankan torí pé ẹnu òkò lórí ọ̀rọ̀ àkídà náà ìyapa mẹ́mbẹ́ bí ọ̀rọ̀ fíkì bẹ́ẹ̀ ṣe ní lẹ́ra yín lórí ẹ̀ ajẹ́pọ̀rọ̀ àkídà náà ti dì bẹ́ẹ̀ ẹni láwọn tó fẹ́ gbé wọlé ṣùgbọ́n àwọn tí ó tẹ̀lé àwọn tó fẹ́ gbé wọlé ìwọlé àwọn tí ó tẹ̀lé wọn pọ̀ tí ò sì ní lè rí wọn lé jáde tí ò ní ibi tilẹ̀kùn mọ́ wọn. eléyìí làwọn eléyìí ò kì í mọ̀ kankan máa fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn olùmọ̀ ti yanjú ti pẹ́ ní àwọn tó wà nítòsí àmọ́ nítorí pé àìkẹ́kọ̀ọ́ wọn àtàìkátírà wọn yóò wá sí àwọn ọ̀rọ̀ tó yẹ àwọn ọ̀sánkọ́ wọn ní bídíà ni wọ́n ní ọ̀rọ̀ yẹn nítorí àti da ìpìlẹ̀ àkídà rú pé ẹ̀bùn kálukú lẹ̀kọ́ máa ṣe tiẹ̀ ṣebí Abdullahi ibn Abbas àti yawa Aisha náà ṣebí wọ́n yapa lórí ọ̀rọ̀ àkídà sàn sí lẹ́ra wọn kí ló tẹ́ fẹ́ máa lẹ́ra yín lórí ọ̀rọ̀ àkídà ẹ̀rí mi gbóyé ọ̀rọ̀ yìí Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ti sàlàyé lórí ẹ̀ nínú minhaju nínú sunnati nabawiyya nínú minhaju sunnati annabawiyya Ibn Taymiyyah sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn Ibn Taymiyyah sọ pé wa kadhalika tanaza'a as-sahabatu fi ru'yati an-nabiy sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ làwọn sọ̀hábà yapa lórí pẹ́sà nàbí sallallahu alayhi wa sallam fi ru'yati an-nabiy sallallahu alayhi wa sallam rabbahu laylata al-isra wal-mi'raj àwọn sọ̀hábà sórí olúwa rẹ̀ ní alẹ́ ọjọ́ tó ṣe ìrìn àjò lọ sí sẹ́mọ̀ sànàbí iye ọlọ́run bá bí ọ̀rọ̀ ọlọ́run bá àwọn sọ̀hábà yapa lórí ẹ̀ tẹ̀gbẹ́ka tó fẹ́ lò náà nìyẹn pé àwọn sọ̀hábà yapa lórí ọ̀rọ̀ àkídàdẹ ni Sheikh Ibn Taymiyyah nílò tọ́ ni ẹ̀rí wa ń tòótọ́ pé تنازع الصحابة في رؤية النبي صلى الله عليه وسلم ربه ليلة الإسراء والمعراج فهنالك انفكاك في الجهة wọ́n ní ṣùgbọ́n kèé ṣe lórí ọ̀rọ̀ kan náà yapalé lórí in tó ń kálukú wọn ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni fahunalika infikakun fil jihati faman asibata ru'ya arada qalbiya wọ́n ní sí ẹ̀rí àwọn sọ̀hábà tí wọ́n fi tán fi rinlẹ̀ rí ọlọ́run ọba rírí tí wọ́n wí ń bẹ̀yẹn kèé ṣe rírí ojú rírí ọkàn ni tani sọ̀rọ̀ ìjọba wa Ibn Taymiyyah nínú tíra owó pé minhaju sunnati nabawiyya faman asibata ru'ya ẹni tó fi rírí pé ànábì rí ọlọ́run bá rinlẹ̀ nínú wọn àrọ́jà alkọ̀díyà àrọ́jà alkọ̀díyà ní tó ń gbà lérò ní rírí ọkàn wàmà nàfà wàmà nàfà ẹni tó ń wá takò fún ànábì ọ̀rọ̀ ọlọ́run bá àrọ́jà albasọ̀ríyà rírí ojú lòun takò. walqawlani muttafiqan Ibn Taymiyyah ní ọ̀rọ̀ méjèèjì tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ tí ò yapa ara wọn ọ̀rọ̀ tó ṣe kíni ọ̀rọ̀ tó ṣe dédé ara wọn ni bóòlù ṣe bá kí lọ́fà ó ní pé tẹ́ rí rírí tí ìyàwó Aisha ń takò Ibn Abbas náà ń takò ó ní pàǹdàbí ò rí ọlọ́run bá pẹ̀lú ojú rẹ̀ báyìí kò dẹ̀ tẹ́nì kankan tó lè rí ọlọ́run bá pẹ̀lú ojú nílé ayé ẹnu alùsùnà wa kò lórí àkídà wípé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà àwọn al-mu'minun yarawna rabbahum fi daril akhirah mo ti ń bọ̀ màá mú àwọn ọ̀rọ̀ wa lórí eléyìí báyìí because ó níbi ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àkídà ń bẹ̀ táwọn aráàlú sínú ò ti yapa òun náà ni pé sáwọn ọ̀rọ̀ náà ọba lọ́jọ́ gbéra sí àmọ́ ní rírí ojú àbá ní rí ó sì láwọn tó yapa lórí rírí yẹn àwọn Mu'tazila kò yẹ báyìí sí aráàlú náà gbà wípé a rí ọlọ́run ọba lọ́jọ́ gbéra sí àmọ́ aráàlú náà sì fẹnu kò lórí pé èèyàn ò lè rí ọlọ́run ọba nílé ayé ẹnìkan ò sì so ìyàwó Aisha in tó ń takò pé man hajjasakum anna fakọd àzọmọ àìlọlọhìn fìrìyà gbogbo ẹni yòówù tó bá sọ fún yín wípé ànábì rí ọba lójú ráì irú ẹni bẹ́ẹ̀ ti dá àdá tó tóbi ti dá pamọ́ ọba Allah subhanahu wa kò yẹ báyìí òun ni yàrá níta ń takò tẹwárí rírí tí Abdullahi ibn Abbas fi rinlẹ̀ pé rí ni eléyìí ti rinlẹ̀ gbogbo sọ̀hábà ló dẹ̀ gbà wípé rí olóhùn ọlọ́wọ́n ba lójú oorun ní rírí ọkàn ẹ dákun ẹni tó bá rí yàn lójú ẹni tó bá rí nǹkan lójú oorun ṣé rírí ojú ni àbí rírí ọkàn wàlhàdí sahih kódà ó sọ pé fọlọ́wọ́n àlékẹ́lá gbọ́ olóhùn láyà báyìí ó ní fíìmù ẹ̀yọ tẹ́símù mẹ́láwùl àlà àwọn ìjọ tó ga jù àwọn màláíkà kí náà ṣe fanfà lé lórí bọ́lọ́wọ́n bá àlékẹ́lá ṣe wá gbọ́ wọlé láyà báyìí òun rí títú owó ọlọ́wọ́n ọba láyà òun òun sì bẹ̀rẹ̀ sí máa gbogbo nǹkan kò sí kankan náà àfa sunna tó yapa lórí wípé anabi ra'a rabbahu ru'yatan qalbiyya òun ni abdullahi bin abbas fi ń rinlẹ̀ eléyìí táyéjà ń takò rírí ojú ni àwọn méjèèjì táyéjà ń takò abdullahi bin abbas náà gbá wọlé òun náà ń takò ìta abdullahi bin abbas fi ń rinlẹ̀ àyíjà náà fi rinlẹ̀ ẹ̀dá kun lélẹ́yìn bá fò para lọ́ba láwọn sábà yapa níbi àkídà tòyí ìlànà àwa náà lè máa yapa níbi àkídà ẹ wá béèrè pé ibo láti lè yapa níbi àkídà tó ẹnikẹ́ni sọ pọ́nlọ́ ọba àlékẹ́lá lọ́wọ́ ń sìn kẹ́nikẹ́ni ọ̀lọ́wọ́ á sì fira wálẹ̀ torí pé àwọn sábà náà wọ́n yapa wọn ẹ̀dára wọn. àbí kí ni hadu kí ni gbèdéke àkídà tá a ti lè yára wa tá a ti lè yapa àti lè tá a ti yapa pẹ̀lú ẹ̀rí tó ní pé làákàyè wa lọ́mọ fi ṣeré ìwọ lọ́mọ design ibi tá a gbọ́dọ̀ ti yapa nínú àkídà àti ẹ̀sìn yẹn lé ní. àfọwọ́ ibn al-qayyim rahimahullahu ta'ala bàtà wa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wa qad haka asman bin sa'id ad-darimi àfọwọ́ asman bin sa'id ad-darimi ó gbé wá nínú tíra rẹ̀ fi kitabi raddi lahu nínú tíra rẹ̀ tíra raddu yẹn àtàwọn àbá máa ń kọ tíra raddu èyí mo ti sheikh abdul muslim alabadi náà lálẹ́ ìwá tọ́lọ́ bá ní káyé gbà mí inshallah kerim lálẹ́ yìí màá tọ́ka wa sí àwọn màá dẹ̀ ka tíra mẹ́wàá kan lálẹ́ yìí tíra mẹ́wàá kan tọ́jú àwọn tíra sunna ẹgẹ́ bíi al-aqidatu lil-khallal bákan náà ẹgẹ́ bíi sharh sunna ti imam ahmed bẹ́ẹ̀ ni majmu'ul fatawa minhaju sunna al-i'tisam mawsu'atu mawaqif as-salaf fi al-aqida درء تعارض العقل والنقل مجموع الفتاوى شرح لمعة الاعتقاد عن شرح الطحاوية àwọn tíra yìí pẹ̀lú ògbọ́n ọba màá kà wọ́n lálẹ́ yìí màá dẹ̀ sọ àwọn ibi tí ó gba àwọn afáyé ti ń kọ̀ǹdẹ́mu pé kò sí àwọn sọ̀hábà àwọn sálàfù ọ̀yapa lórí ọ̀rọ̀ àkídà láyé gbogbo wọn pátá ẹnu kò lórí ọ̀rọ̀ àkídà ni tẹ́lẹ̀ sọ pé wọ́n yapa yẹn wọn ti lẹ́ra wọn. ìtọ́ wá dùn mí ni pé ọ̀gá rẹ̀ sì ń bẹ́ ń jòkó tí fi ń sọ̀pọ́ọ̀tì rẹ̀ lórí ọ̀rọ̀ yìí òun sì tó máa sọ̀rọ̀ yóò máa tara bí ẹni pọ̀rọ̀ gidi ní sọ kódà ó lè máa fò sókè báyìí lórí lórí ìjòkó gidi ní sọ ó ni yanjú rẹ látijọ́ yìí ẹ̀dá kan tó lọ́wọ́ ba bọ́ọ̀ ni yanjú ẹ̀ ìwọ gbọ́dọ̀ yanjú ẹ̀ fúnra ara rẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí Ibn Taymiyyah àti ìrìnàjò ti pẹ́ nígbà tí àti ìdìbò bá ńlá kú bàbá ẹnì kọ̀ọ̀kan wa ni wọ́n sọ pé lọ́rọ̀ tó yẹ kọ́ kan nídìí kọ̀ọ̀kan lọ katira kó wo bọ́ọ̀lù àwọn àbá àti ìyẹnjú ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ìwọ lọ́rọ̀ wá yé ni àbí Ibn Taymiyyah ṣé wọ́n lo kùrá sí súnà ni àbí Ibn Taymiyyah tó fi jẹ́ pé ọ̀rọ̀ táwọn Ibn Taymiyyah àti ìyẹnjú ni wọ́n mọ̀ wá dàrú lásìkò wo sásìkò kò sí nǹkankan o wọ́n fẹ́ gbé TMC wọlé ẹni yìí náà lọ sọ wípé àwọn sufi ò sí náà fírọ́kù dọ́là wàláì ó láwọn sufi ò sí inú fírọ́ èmi ò mọ irú yẹn yìí láyé mi ó ní ẹni yìí náà tó sọ wọn sọ yẹn fún mi ó sọ ní tẹ́jú báyìí ó ní àwọn àlfírọ́kù yàtọ̀ sí hezbiya ó ní fírọ́kù yàtọ̀ sí hezbu ó ní yéèyì. tọ́lọ̀ ọba àlékẹ́lá fi méjèèjì túra wọn alukur'an wàlá takunu minal mushrikin minal ladhina farraqu dinahum farraqu dinahum wa kanu shi'an kullu hizbin farraqu dinahum wa kanu shi'an kullu hizbin tọ́lọ̀ ló méjèèjì papọ̀ ní alukur'an eléyìí sọ pé ó yàtọ̀ síra wọn. kò yé mi ìbéèrè yẹn ó tóbi jù fún mi. èmi ti ń rìn láyé èmi ò ríru àwọn eléyìí rí àfi bí ẹni pé yẹn sínrìn wàláì a ó dàbí ọ̀rọ̀ tẹ sọ ní ọ̀sán ni pé títí náà bá tẹlẹ̀ àti àwọn èèyàn ní túfà àsórí àwọn èèyàn ti ẹ̀dọ̀ tí báyìí ọlọ́run o kò sí bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ dìfẹ́ǹdì ìbàjẹ́ láyé èèyàn máa yẹpẹrẹ ni èèyàn máa yẹ̀yẹ́ ni àfọwọ́ Ibn al-Qayyim sọ pé waqad haka Uthman ibn Sa'id ad-Darimi fi kitabi raddi lahu ijma' as-sahaba àfọwọ́ Uthman ibn Sa'id ad-Darimi wọ́n gbé ìpanupọ̀ wá lọ́sọ̀dọ̀ àwọn sọ̀hábà pé àwọn sọ̀hábà panupọ̀ ala annahu sallallahu alayhi wa sallam lam yara rabbahu laylata al-mi'raj pé àwọn sọ̀hábà fẹnu kò lórí pé ànábì ò rí Ọlọ́run nígbà tó ti kéde nígbà tó lọ sí al ntí yàwá Aisha ń takò yẹn ìjìmá wùlọ́ dà wọn sàhábà ni àfàwà Uthman bin Sa'id ad-Darimi wọn mu wa wọn ni wa ba'duhum istathna ibn Abbas wa ba'duhum wa ba'duhum istathna ibn Abbas àwọn apá kan wọn wọn rọ ayọ ibn Abbas lẹ nítorí pé ibn Abbas jẹ kí ni òun fi rú ìyá ọkàn lẹ Ibn Taymiyyah àwọn sọ pé ẹ mẹjọ dàrú Ibn Taymiyyah àwọn sọ ó ní mẹ ó ní Ibn Ibn Qayyim wa kóòtù Ibn Taymiyyah ni mo fẹ́ sọ Ibn Qayyim ní sọ̀rọ̀ bọ̀ Ibn Taymiyyah wa sọ̀rọ̀ kàtí Ibn Qayyim wa kóòtù sheikh wa Ibn Qayyim wa sọ pé wa sheikhuna yaqul sheikh wa ay Ibn Taymiyyah ọ wa sọ yìí pé laysa dhalika bi khilafin fil haqiqa yín tó tẹ̀lé láàrin Abdullahi ibn Abbas àti ìyàwó Aisha yẹn kò kí ń wọn ìyapa fa inna ibn Abbas torí pé dájúdájú ibn abbas lam yakul ra'ahu bi aynay ra'sihi lam yakul ra'ahu bi aynay ra'sihi torí pé ẹ ò lè rí níbi tí ibn abbas ti fi rírin lẹ̀ fún anabi wípé ibn abbas ò sọ wípé anabi rí ọlọ́run bá pẹ̀lú ojú méjèèjì agbárí rẹ̀ báyìí ibn abbas ò sọ bẹ́ẹ̀ nítorí ẹ̀ kìí ṣe ìyapa irú irú rírí tí yàrá àyíṣà ń kọ́ ni abdullahi ibn abbas fi ń rinlẹ̀ abdullahi ibn abbas ò sọ nínú ẹgbàá wá sẹ́yìn lò yìí wípé ànẹ́bí rí ọlọ́run bá pẹ̀lú ojú tójú ni yàrá àyíṣà ń sọ. sọ eléyìí báyìí rèé tá a bá lọ wo ishmael jiyush ishmael jiyush al àárí ọ̀rọ̀ tí mo sọ yìí àárí ẹ̀ inṣàlọ́ ìkẹrí mo ti ń padà mo ti ń padà mẹ́nu bọ̀ wá bẹ́ẹ̀ inṣàlọ́ so eléyìí báyìí òun nìkan tí àwọn olùmọ̀sọ lórí ọ̀rọ̀ pé ṣé Abdullahi bin Abbas àti yàwó Aisha radiyallahu anha àti Abdullahi bin Abbas radiyallahu anhuma kọ́lọ́n kó bá kí wọn àti bàbá rẹ̀ kọ́lọ́n kó bá kí yàwó Aisha náà ǹjẹ́ wọ́n yapa ń tòótọ́ lórí ọ̀rọ̀ yìí àbí kò sí yapa láàrin àwọn olùmọ̀ yìí méjèèjì àwọn ẹni ìsáájú méjèèjì kò sẹ́ni kankan nu wọn tó yapa lórí ọ̀rọ̀ yìí so now ẹ wá jẹ́ kí n lọ síbi àwọn ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ kanú àwọn tíra kọ̀ọ̀kan ká lè bá mọ báwo làwọn àfáà ṣe lò pẹ̀lú ọ̀rọ̀ yìí nínú àwọn ọ̀fẹ́ pé ẹnu àwọn àfáà kò lórí ẹ̀ nínú sùúrù súnà nínú àwọn ìpìlẹ̀ tá àlùsúnà àjẹmá rìn lórí ẹ̀ ò pé kò sí ìyapa lórí ọ̀rọ̀ àkídà béèyàn bá fi lè yapa nínú ọ̀rọ̀ àkídà ìyapa yóò kó báyẹn èyàn níbi tí wọ́n rún mọ́ irú ìyapa yẹn ní ọ̀wá sọ ibi tí ó ṣe kíni ibi tí wọ́n tù ọ́ mọ́ àwọn tí bá ń wí irú ọ̀rọ̀ tó sọ yẹn àwọn ni wọ́n sọ wípé ìròrí wọn ló ń lò láti fi tẹ̀sìn ṣòkò ń ṣe bí ẹnì yìí ṣe ń sọ wípé ẹ àwọn sọ̀hábà náà yapa láàrin ara wọn tó ń ti bẹ́ẹ̀ wọn lẹ́ra wọn eléyìí báyìí ọ̀rọ̀ tí ò lálàáfíà ni. nítorí ẹ̀rẹ́ kábà lọ wo ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ nípa ilé ìbáyìí ó ní kí àwọn olùmọ̀ jẹ́ kó yọ yí pé ṣe rí ọ̀rọ̀ làkídà ọ̀rọ̀ àkídà tàwùkìfíyà ni ọ̀rọ̀ tàwùkìfíyà ni pé o gbọ́dọ̀ tí ìládìsọ́ kankan o gbọ́dọ̀ tí ìsìn kankan rẹ̀ nínú àkídà àgbàtọ́ bá rẹ̀ rí ọ̀rọ̀ yìí rèé kò kí ń sọ̀rọ̀ táwọn yẹn àwọn olùmọ̀ ń gbìyànjú lórí ẹ̀ wọn kì í gbìyànjú lórí ọ̀rọ̀ àkídà èèyàn kì í ṣe jihad níbi ọ̀rọ̀ àkídà torí tàwọn kèsì yà ni ẹ̀rí tàbí máa ń sọ̀rọ̀ mbẹ́ tó nítorí ẹ̀ kò sí ìyapa kankan lórí ọ̀rọ̀ àkídà kò yí báyìí sì bẹ́ẹ̀ làwọn sọ̀hábà ridwanullahi alaihim wọn yapa lórí ọ̀rọ̀ àkídà rárá bó ṣe wù kó mọ́ yapa àkídà táwọn sọ̀hábà wà lórí ẹ̀ àkídà tánàbí sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ táwọn salaful umma wà lórí ẹ̀ yakunu dọ́ọ̀lan záyìgàn àni sunna yakunu dọ́ọ̀lan záyìgàn àni sunna yóò jẹ́ ní àánú tó ti kúrò níbi sunna ni tó ti kúrò níbi sunna tó ti gún kúrò níbi sunna ni. eléyìí báyìí òun nìkan tó nílẹ̀ olóbi jẹ́ pé nínú sharhu sunna títí àfáwa alimami ahmed rahimahullah ta'ala ìgbà tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní. هذه مذاهب أهل, أهل العلم وأصحاب الحثر وأهل السنة متمسكين بعروقها المعروفين بما المعروفين المعروفين بها المقتدى بهم فيها من لدن أصحاب النبي صلى الله عليه وسلم من أيامنا هذا وأدركت من أدركت من علماء أهل الحجاز والشام وغيرهم عليها فمن خالف شيئا من هذه المذاهب أو طعن فيها أو عاب قائلها فهو مبتدئ خارج من الجماعة زائل عن منهج السنة وسبيل الحق الإمام أحمد رحمه الله تعالى صحيح هذه مذاهب أهل العلم àwọn táwọn kà nínú usulu sunna yìí òun ni àwọn ìlànà àwọn olùmọ̀ wa ashabil hasab àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀rí tó wá látọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú ìlànà wọn làwọn kà yìí wa ahli sunna àwọn sì ní wọ́n ń tẹ̀lé lánàá alùsùnà tó jẹ̀mọ́ra àwọn alùsùnà ìlànà wọn rè alùmọ̀tàmọ̀sìkì nàbí ẹ̀rúkìhà àwọn tó yẹ kí wọ́n gbá súnà mú gidi gan wọ́n gbá ìsàn súnà wọ́n gbà mú alùmọ̀ẹ̀rùfín nàbí hà tá a sì mọ̀ wọ́n pẹ̀lú súnà ìlànà tí wọ́n wà lórí ẹ̀ làwọn kó jọ sínú tíra yìí láwọn tá a mọ̀ pé onísúnà ni wọ́n tá gbajúmọ̀ láwùjọ pé àwọn eléyìí làwọn tí wọ́n pèpè sí súnà tó sì dúró lórí súnà nǹkan tí wọ́n dúró lórí ẹ̀ ládìsọ́kàn àti lọ́rọ̀ àti níbàyàn ló làwọn kójọ papọ̀ sínú tíra yìí táwọn pè nílànà àwọn alùsùnà wal jamaa sẹ́yẹ. sheikh sọ pé al-muqtada bihim fiha àwọn tó yẹ pé a máa tẹ̀lé wọn lórí ọ̀rọ̀ yìí ni a gbọ́dọ̀ máa tẹ̀lé láàrin wọn lórí ọ̀rọ̀ yìí àwọn salaf min ladun ashabi nabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn sahabi anabi ìtàn wà làwọn kójọ sínú tíra yìí ila yawmina hadha wọ́n ní wà adraktu man adraktu min ulama'i alil hijaz wọ́n láwọn sì bá ń tọ́pọ̀ àwọn báwọn èèyàn nínú àwọn àfa hijaz àtàwọn àfa wa sham àtàwọn àfa sham àwọn báwọn lògbà àwọn kéwú lọ́dọ̀ wọn wa ghayrihim àwọn tó báwọn míì náà láyé àléhà lórí àwọn ìpìlẹ̀ táwọn kójọ yìí láwọn bá lé lórí. faman khalafa shay'an min hadhihi al ẹni tó bá fi lè yapa nǹkankan man khalafa shay'an ẹni tó bá fi lè yapa nǹkan ẹyọ kan níbi àwọn àwọn nǹkan tí àwọn mọ̀záìbù yìí àwòtọ́ àìnàfíhà àbóbẹnu àtẹ́lù kankan nínú ẹ̀ kò gbá wọlé ní takò àwọ̀ àbàkọ̀ ìlàhà àbí ń fi àbùkù àwọn tí bá ń wí nǹkan kan nínú àwọn nǹkan yìí pé àwọn aláṣẹjù ní ẹjà bàtẹ́ ìtàn lára wọn ni ẹni tí bá ń ṣerú ẹ̀ fàwúwà mọ̀tẹ́dì ẹ̀wù oníbídíà ni fàwúwà hẹ́ẹ̀ṣ mọ̀tẹ́dì ẹ̀wù ìmọ̀ kharijun min al-jama'a ó ti jáde kóun alu sunna zailun an manhaji sunna ó ti yẹ kó lórí ìlànà alu sunna wa sabilil haqq ó ti kó lójú ọ̀nà òdodo ìmọ̀ amadi náà lẹ́yìn àbí jàbàtà yẹ tẹ́lára ìmọ̀ amadi náà ìmọ̀ amadi náà ṣe jàbàtà rí àṣẹ àṣekè èèyàn jáde kó nínú alùsùnà nísìn nígbà tí èèyàn bá ṣe ń tó mú yẹn jáde àsákìlà jàbàtà ni lọ́dọ̀ àwọn arábí ẹ̀sìn ti dàrú pátápátá àti kéèyàn ṣe hajiru fáwọn èèyàn nísìn kéèyàn hajj kéèyàn yà àwọn èèyàn lódì nísìn kéèyàn ṣe kéèyàn ṣe bàrọ́wù fáwọn èèyàn nísìn àti àti jàbàtà ìtàn lára yẹn ni ó kéé gbogbo Imam Maliki náà Sufyanu Thawri àwọn náà ṣe jàbàtà rí jàbàtà ìtàn lára gbogbo wọn náà Al-Imam Shafi'i rahimahullahu ta'ala jàbàtà ìtàn lára wọn àbí nítorí èmi máa ń sọ kíní kan fún yín ṣe rí tẹ bá ti rí èèyàn tí ń sọrú àwọn ọ̀rọ̀ wọn ọ̀ràn ìpéjàbàtà ìtàn lára wọn ẹ kàn bí léèrè pé kó mú ẹ̀rí kan sí méjì wá tí a fi mọ̀ pé jàbá sí ìtàn lára wọn ẹ rí wípé in tó rinlẹ̀ nínú súnà gangan táwọn èyí dúró lé lórí nípè ní ẹ jó mu wá ẹ wá bí léèrè pé a ah, bẹ̀t iṣẹ́ wa wù yìí inú àwọn òṣùlù súnà ni ṣé in tí wọ́n ṣe tó yàbá sí ìtàn lára wọn náà rèé ẹ̀rí mi gbọ́ yé àdánwò báwọn èèyàn o àfikọ́ lọ́ba kó ṣàánú wa alimami ahmed sọ̀rọ̀ yẹn alimami Barbahari àwọn náà sọ pé wal asas alladhi tubna alayhi jamaa ìpìlẹ̀ tá a máa ń mọ jamaa lé lórí yẹn ni pé ìlànà àdùsùn ọ̀sẹ̀ jamaa ìpìlẹ̀ tá a máa ń mọ lé lórí wum asuhabu muhammadin sallallahu alayhi wa sallam òun náà ni àwọn sọ̀hábì ànábì orí wọn lá mọ ìpìlẹ̀ sìn ilé lórí ọ̀dọ̀ wọn láti máa mú gbogbo tá a mú ibi tá a mọ ẹ̀ tí wá lé lórí náà ni ibi táwọn sọ̀hábà wà orí wọn lá mọ lé lórí wọ́n ní wàrọ́hìmá lọ́hùn àjùmáyìn kọ́nà bá lè jẹ́lá kọ́bá akẹ́gbogbo wọn lápapọ̀ wà hum alùsùnàtì wal jamaa àwọn wọ̀nyí gan lálùsùnàtì wal jamaa faman lam ya'khud gbogbo ẹnikẹ́ni tí ò bá ti múlọ́dọ̀ àwọn sọ̀hábà faqad dalla irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ó ti ṣe bídà wa kullu bid'atin dalala gbogbo bídà rẹ̀ ànú ni wa dalalatu wa ahluha fin nar àtànù àtàwọn tó wà lórí ànú yẹn inú náà ni wọ́n lọ eléyìí báyìí òun náà ni àṣẹ Ibn Taymiyyah rahimahullahu ta'ala Sheikhul Islam òun náà làwọn náà wá ń sọ̀rọ̀ lórí nínú tíra wọn tí mo ti mẹ́nu bàálẹ̀ kan yẹn tí mo sọ wípé Majmu'ul Fatawa tábà lọ́wọ́ nu Majmu'ul Fatawa yìí tábà wo mujalladu nineteen page two hundred and seventy four àbáwọ̀ Ibn Taymiyyah àti mọ̀fẹ́sọ̀ yìí bẹ́ẹ̀ Ibn Taymiyyah máa sọ pé wọ́n sọ pé wa hakadha al bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ fiqhu náà innama waqa'a fihi al ìyapa ṣẹlẹ̀ níbẹ̀ nítorí wípé àwọn nkẹ́kẹ́ pamọ́ sí àwọn tí wọ́n yapa lórí ọ̀rọ̀ yìí kí làwọn nǹkan tó pamọ́ sí wọn òun náà ni bayanu sahibi shari'i àlàyé ẹni tó ní sẹ̀ríà yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àlàyé tí ọlọ́ọ̀bà àlekẹ́ lábẹ́kẹ́ gbọ́yé òun ló pamọ́ fún sí wọn tó fi ń yapa. walakinna hadha sheikh sọ pé ṣùgbọ́n eléyìí báyìí ìnáma yàtọ̀ nìzáàrù fi dàkíkì mìíràn àwọn ọ̀rọ̀ tó wẹ́ níbi ọ̀rọ̀ fíkìwù gan ni wọ́n ti yapa àwọn ọ̀rọ̀ tó wẹ́ tó wẹ́ gidi jẹ́ ni. wà á mẹ́lì jẹ̀lì ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó wúwo níbi ọ̀rọ̀ fík fàlàyà tànà zàrú nà fi àwọn sàhábà ò sí kíni wọn yapa lórí àwọn ọ̀rọ̀ tó wúwo níbi ọ̀rọ̀ fík. wà sàhábà tu ànfúsùhùm àwọn wọn tànà irú àwọn nǹkan wọ̀nyí wàlámi àtànáza ìfìl àkọ́ì ṣùgbọ́n wọn ìyapa níbi àkídà kí níbi tẹ̀lé àṣọ o wàlámi àtànáza ìfìl àkọ́ì àwọn sọ̀hábà wọ̀ yapa níbi àkídà wàláfi tọ́líkì ìlàlọ́ wàláfi tọ́líkì ìlàlọ́ bẹ́ẹ̀ ni ọ̀nà tá a gbà dọ́dọ̀ ọlọ́run ọba tọ́jọ́ náà ìpìlẹ̀ sìn àwọn sọ̀hábà wọ̀ yapa lórí ẹ̀ alẹ́ ti yẹ sírù bí i àrọ́jùlùmí àwòlíyá ìláhi wà àbúrọ́rì التي يسير بها الرجل من أولياء الله الأبرار المقربين àwọn ojú ọ̀nà tí yóò gbà dọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ sí pé olè yóò fi di wòlíì ọlọ́run ọba tí yóò fi dẹni ọlọ́run ọba ẹni eré àwọn tó súnmọ́ ọlọ́run ọba irú àwọn ọ̀nà yìí àwọn sọ̀hábà ò yapa lórí ẹ̀ kò sí kankan náà àwọn sọ̀hábà tó yapa lórí ọ̀rọ̀ àkídà bẹ́ẹ̀ ni àfáwà Ibn Taymiyyah náà bákan náà nínú minhajus sunnati nabawiyyah wọ́n ní wal maqsud wọ́n ní tá a gbà lérò ní pé anna sọ̀hábà tàbí buhari lọ́yà àléhì pé àwọn sọ̀hábà kí ọlọ́mà kọ́ bá wa yọ́nu sí gbogbo wọn. lam yaqtatilu qattun li ikhtilafihim fi qa'idatin min qawaid. àwọn sọ̀hábà wọn ò jà lam yaqtatilu qattun ìjà ò ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà rárá li ikhtilafihim fi qa'idatin fi qa'idatin min qawaid al-islam aslan nítorí pé bóyá wọ́n yapa lórí ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn kò sí yẹn ló láàrin àwọn sọ̀hábà àwọn sàhábọ̀ bára wọn jà nítorí ìyapa lórí ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn wàlámù yakhtalifu fi shay'in min qawaidi islam bẹ́ẹ̀ ni wọn ò yapa nídìí nkankan nínú àwọn òpó islam láàbì sifat níbi àwọn ìròyìn ọlọ́wọ́n bá àwọn sàhábọ̀ yapa wàlá fil qadar bẹ́ẹ̀ ni níbi ọ̀rọ̀ kádàrá àwọn sàhábọ̀ yapa wàlá fi masáìlì asma wal ahkam níbi ọ̀rọ̀ masáìlì al asma ẹni tó bá ṣerú àwọn nǹkan báyìí orúkọ báyìí ní ń jẹ́ wal ahkam ìdájọ́ rẹ̀ wáre sẹ́rí al asma wal ahkam ó yàtọ̀ fún al asma wal sifat al asma wal ahkam ni pé eléyìí báyìí mubtadi' ni kò yí báyìí sìn so eléyìí ẹni tó bá ṣe irú iṣẹ́ báyìí bídà ni ẹni tó bá wá ṣe mubtadi' ni ó máa jẹ́ ẹni tó bá ṣe irú nǹkan yìí káfíìrì ni ó máa jẹ́ al asma wal ahkam nìyẹn àwọn sọ̀hábọ̀ ìyapa ń bẹ̀ wala fi masáìlì ìmáàmà níbi ọ̀rọ̀ bá ṣe ń yan olórí nínú ẹ̀sìn Islam àwọn sọ̀hábọ̀ ìyapa níbi ọ̀rọ̀ al-ìmáàmà lam yakhtalifu fi dhalika bil ikhtisam bil aqwal wọn ò yapa níbi àwọn ọ̀rọ̀ yìí níbi pé kódà ká máa ṣe ìfàǹfà ọ̀rọ̀ láàrin ara wọn wọn à ṣe ìfàǹfà ọ̀rọ̀ láàrin ara wọn lórí àwọn ọ̀rọ̀ tá a wí fadlan anilixita alibise débi pé wọn ò tiẹ̀ wá máa bára wọn jà pẹ̀lú ìjà lórí ẹ̀ àní kódà ọ̀rọ̀ ẹnu wọn gan ò yapa lórí àwọn tá wí ìbẹ̀ǹlẹ̀ tó wájẹ́ pé òun náà fi òun wọn wà bẹ̀rẹ̀ sí múdà lé wọn lórí lé lórí tí wọn bẹ̀rẹ̀ sí máa para wọn lé lórí tẹ bá rí pé sọ̀hábà yapa kì í ṣe níbi àwọn ìfilẹ̀sìn yìí wọn yapa débi ọ̀rọ̀ bẹ̀lẹ́ tí wọ́n yapa débi tí wọ́n máa para wọn balkanu musbitina li sifati lahi lẹ́tì àkọ́bárọ̀ bíi ànàtì. àwọn sọ̀hábà rẹ̀ wọ́n fi rinlẹ̀ gbogbo àwọn ìròyìn ọlọ́run bá tọ́lọ́ bá rí kílá fi rinlẹ̀ fúnra ara rẹ̀ ni gbogbo ẹ̀rẹ́ fi rinlẹ̀ fọ́lọ́run bá. nàfínà ẹ̀nà tẹ̀mtílàhà bí sifati makhluki wọ́n dẹ̀ ń gbé kú fọ́lọ́run bá ká fi jọ ká fi ìròyìn ọlọ́run bá jọ ìkankan nínú àwọn ìròyìn ẹ̀dá wọ́n ń gbé kú fọlọ́run bá pé a lè fi ìròyìn ọlọ́run bá jọ ìkankan nínú ìròyìn àwọn ẹ̀dá musbitina lilqadar eh, wọ́n dẹ̀ ń fi kádàrá rinlẹ̀ kàmá akhbar Allahu bihi wa rasuluhu ẹgẹ́ bọ́lọ́run bá ṣe fún wa ní ìròyìn nípa bákan náà wàlúwàd wàlúwàid ọ̀rọ̀ nípa àwọn àdéhùn tọ́nà ọba àdékẹ́lá ṣe fáwọn ẹni rẹ àti ìlérí ìyà tọ́nà ọba àdékẹ́lá ṣe fáwọn ẹni bú gbogbo ẹ̀ náà fi rinlẹ̀ musbitina li hikmatillahi fi khalqihi wa amrihi wọ́n dẹ̀ ń fi rinlẹ̀ fọlọ́wọ́n bá pé ọlọ́wọ́n bá ní hikma ọlọ́wọ́n bá ní ìdí pàtàkì tó fi dáwọn ẹ̀dá àtàwọn àṣẹ rẹ̀ tó ń àwọn àkídà mọ̀tẹ́sílà jahmiya kọ̀dàríyà ni wọ́n ń sàlàyé yẹn o tó jẹ́ báyìí sí iṣẹ́ dídì mùsùlùmí iná lèkúdúrọ́tì láàbí wà sìtọ̀ àtìhì àwọn jàbúríyà náà ń takò ń bẹ̀yẹn wàlìfíìlì wọ́n sì gbà pọ́ mẹ́ẹ̀dé ènìyàn ní iṣẹ́ tí ń ṣe tó yẹ sí pé fúnra ẹ̀ ní ṣe má ìsbáàtìhìm lìkọ́dàr tó ń ti pé wọ́n ìsún Ibn Taymiyyah ní àwọn sọ̀hábà wọn ìyapa níbi ọ̀rọ̀ ìpìlẹ̀ sìn rárá níbi ọ̀rọ̀ àkídà wọn ìyapa bẹ́ẹ̀ ni alimami Shafi'i àwọn náà sọ nínú al-i'tisamu wọn ní mujallad one twenty five ní eh, mujallad ẹlẹ́kẹta page one twenty five wọ́n ní fàyínà khilafa fi zamani sọ̀hábà tẹ́rí ìyapa tó wáyé lásìkò àwọn sọ̀hábà radiyallahu anhum kọ́nà bá kọ́ bá yọ́nu sí gbogbo ìlàlán tí tó fi dàsìkò tá à ń sọ̀rọ̀ lónìí wá kí ọ̀n fi masáìlì ṣìhàdíyà níbi àwọn masáìlì ṣìhàdíyà ló ti ṣẹlẹ̀ kí sọ̀rọ̀ àkídà láyé ibi tí ìjàpá tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà tí tó fi dàyé lónìí lásìkò òní kò sí ìrìnàjò ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ àkídà níbi ọ̀rọ̀ àwọn ṣìhàdíyà ni bẹ́ẹ̀ ni àfáwà ibn Khafif Abdullah ibn Khafif ash àwọn náà sọ nínú tíra wọn tápẹ̀ ní mawsu'atu mawaqidi salaf fil aqida ní mujalladu ẹlẹ́ẹ̀karùn-ún page three hundred and twenty seven wọ́n ní fakana kalimatu sọ̀hábà alalitifaq fi ghairi ikhtilafin ẹnu àwọn sọ̀hábà ṣọ̀kan láì yapa wàhùnmù lẹ́bínà umirna bil akhadhi anhum àwọn náà sì pawá láti ká máa mú ẹ̀sìn wa látọ̀dọ̀ wọn. islam yakhtalifu bihamdillahi ta'ala fi ahkami tawhid nítorí pé àwọn sọ̀hábà ò yapa adúpẹ́ fọ́lọ́run ọba níbi ọ̀rọ̀ tawhid wọn yapa ọ̀rọ̀ àkídà wọn yapa wà ùtúlì dín àwọn sọ̀hábà ò yapa níbi ìpìlẹ̀ ẹ̀sìn minal asma'i wa sifat lórí ọ̀rọ̀ àwọn orúkọ náà àtàwọn òròyìn ọlọ́run ọba wọn yapa kàmọ́ tálà fún fìl fùrú ẹ̀ bá ṣe yapa níbi fùrú ẹ̀ wọ́n yapa níbi àwọn fùrú ẹ̀ ṣùgbọ́n wọ́n yapa níbi usul níbi ọ̀rọ̀ àkídà àwọn sọ̀hábà ò kò sí ìyapa lọ́dọ̀ àwọn sọ̀hábà níbi ọ̀rọ̀ àkídà ولو كان minhu fi dhalika ikhtilafun lanukila ilayna tó bá jẹ́ sí àwọn sọ̀rọ̀ bá yapa ni wọn bá gbé wá fún wa àbá rí ẹ̀gbà wa tó fi yé wa pé wọ́n yapa kama nukila sairul ikhtilaf gẹ́gẹ́ bá ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ṣe gbé àwọn ìyapa míì tó kù bá ṣe gbé wá fún wa tá pé àwọn sọ̀rọ̀ máa yapa níbi àwọn abala báyìí tó bá yẹ kí wọ́n yapa níbi ọ̀rọ̀ àkídà náà ni àárí wọ́n gbé wá fún wa fastaqarra siha ìlàlàfíà wípé àwọn sàhábọ̀ wá yapa ọwá fẹsẹ̀ rẹ̀ lẹ̀ pé kò sí yapa lọ́dọ̀ àwọn sàhábà níbi ọ̀rọ̀ àkídà ẹ̀dá kò torí ọlọ́run ọba àwọn olùmọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa páwọn sàhábà yapa yìí níbi ọ̀rọ̀ àkídà táwọn ni wọ́n já nǹkan mọ̀ ni àbẹ̀rẹ̀ tó sọ páwọn sàhábà yapa wọn àti lẹ́ra wọn ẹ̀ mọ́ sọ fẹ́fà kásá máa lẹ́ra wa náà ni gbogbo ẹni tó bá ti pe rẹ̀ lálùsùn náà alùsùn náà náà ni kò bá àmọ́ sọ pé kò ní dáa fáànẹ́bí kọ̀bá sọ wípé abubakiri kọ́ ló wà nínú kòtò pẹ̀lú ànábì níjọ́ tí ọlọ́run bá dá ànábì kú mọ́ká tọ́ba láti sọ pé alùsùn náà lòun alùsùn náà lòun náà bí ọ̀gá wọn náà ṣe sọ pé ta lálùsùn náà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè lálùsùn náà tí ò banújẹ́ ìgbọ́n oríláyé táwọn ènìyàn sálùsùn náà gbẹ́ni kẹ́ni tẹ́ bá ti pè lálùsùn náà ènìyàn sálùsùn náà sara yìí òun lò ní bídíà ẹ̀dẹ́fẹ́ béèrè pé inú tíra sùn náà wò láti rí kàbẹ́ ṣé ti ti àlìmáwò làwùzáyé láti rí ni àbí ti alimamu lalatai àbí ti alimamu ibn manda àbí ti alimamu ahmed àbí ti alimamu malik àbí ti alimamu shafi'i nínú àwọn tírà súnnà táwọn àfáà súnnà kọ níbo láti rí pé ìtumọ̀ alùsúnnà ni ẹni tó wáyé pé tọ́bá ti kèrè alùsúnnà sínú ẹ̀ ń dùn ẹ̀dàkùn tálákùn alùsúnnà tí èbá yẹ pé nǹkan bá sí ọpọlọ rẹ̀ sínú rẹ̀ nídùn wọ́n ní kọ́dà kírísítẹ́nì fún wa tẹ́rí ẹ̀ bá pé tó bá mọ̀ sí ṣe ẹ̀ bá pè lálùsùn náà yóò ní mọ́ndà láyé bákan náà ni gbogbo wa alùsùn náà làwa náà alùsùn náà ọmọlẹ́yìn yìí sá ẹni tí a bá ti wá pè lálùsùn náà sọ́bàjá pé ní ìdílé sára yìí òun ni ètò orísun náà níbo láti rí kà àwọn ọ̀rọ̀ wọ́n wọn àwọn ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tó ládùúgbò gbogbo àwọn ẹ̀kọ́ yìí téèyàn kẹ́kọ̀ọ́ níbi tó yẹ pé ibẹ̀ náà ti ń fọ́n súnà káàkiri lágbàáyé kéèyàn sì máa ma definition ní súnà. ẹ ṣé wọn àmọ́ ni àbí wọ́n fẹ́ dàrú kéde pé wọn wọn fẹ́ dàrú ni wọ́n lè kó gbogbo àwọn wọn ra wọn ara yìí sínú ọlọ́run wa ibẹ̀ náà lẹ́nu yìí náà ń lọ òun èjì ẹ̀fẹ́ gbọ́ pé kẹ́ tako orí ni bá lágbára àti ó lẹ́ni tó ń sọ fáwọn sọ́ọ́bà yapa níbi ọ̀rọ̀ àkídà yìí ah, ah, ọmọ àwọn ọba yìí àwọn ọba ìgbèrè à ah, kí ni ṣe yí àfá àrílé ike sẹ́yìn wá lẹ́rí gbogbo ilé ìtẹ́ǹsẹ́ yìí ṣéun lẹ́rí ọmọ ọmọ sọ fáfá ìjọba ní gbogbo ilé ìtẹ́ǹsẹ́ yẹn ò lè fíríkì mi torí kéèyàn máa ṣe báyìí nígbà tí mi kì í saròbó ìyẹn máa ṣe báyìí fún mi wà ní àdákùnso ọlọ́run èmi rí màá he lẹ́yìn kùlé tí wá ní. àbẹ́ ẹ̀ máa ye bíríìjì tí mo fò wálẹ̀ yìí ni. ọlọ́run bá kó sànù wa mo á sọ pé gbogbo eléyìí kọ́lẹ̀ rí àfa ó mẹ́rin wá ni eléyìí gbé àwọn àfa yìí sí ipò pé màá sùn mọ́ọ̀nù ni wọ́n wọ́n ẹ̀ lè ṣàṣìṣe. síbi èjì tán lára wọn àbí ọlọ́run bá kó sànù wa eléyìí báyìí ni nǹkan táwọn olùmọ̀ sọ wọ́n ní wa kadhalika aimatu sunna wa aimatu salaf as-salih lam yakhtalifu fi asli min usuli din bẹ́ẹ̀ làwọn àfa àwọn aṣíwájú sunna tí wọ́n jẹ́ àwọn aṣíwájú náà àwọn salafu salih wọn ìyapa níbi ọ̀rọ̀ ìpìlẹ̀sìn kò wọn ìyapa rárá kò yé báyìí sìn. alimami ibn Taymiyyah sọ nínú dakuta arudil akli wa nakli ní mujalladu lẹ́ẹ̀karùn-ún page two fifty six wọ́n ní fàyínà ayimata sunna wal hadith ẹ̀rí àwọn àgbà afa sunna tí wọ́n já síwájú nídìí sunna yìí àti nípa hadith lam yakhtalifu fi shay'in min usuli dinihi wọn àyapa nídìí kankan nídìí ìpìlẹ̀ sí wọn nídìí ọ̀rọ̀ àkídà wọn àyapa Ibn Taymiyyah ló ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n tún sọ láàyè míì tábà lọ wọnú tíra wọn sápẹ́ ní Majmu' fatawa mujallad lẹ́ẹ̀karùn-ún page two fifty six wọ́n ní i'tiqadu Shafi'i رضي الله عنه أريتوك الشافعي كنا قبعا كي واعتقاد سلف الإسلام أتي أريتوك وين ساجي الاسلام كمالك أجب مالك والثوري أتي ثوري والأوزاعي أتي الأوزاعي وابن المبارك أتي ابن المبارك وأحمد أتي حامد أحمد بن حنبل وإسحاق ابن راهوي أتي إسحاق بن راهوي وهو اعتقاد المشايخ المقتدى به òun náà ni ìtì àwọn àdìsọ́kà àwọn mọ̀sáyì àwọn ẹni ìsáájú tá à ń tẹ̀lé àdìsọ́kà wọn bákan náà ni kan fudoil bin iyab gẹ́gẹ́ bí fudoil ọmọ iyab irú àdìsọ́kà tí alimami Shafi'i ní alimami Malik gbogbo àwọn wọ̀nyí náà ní òun náà ni àdìsọ́kà tá a mú látọ̀dọ̀ fudoil bin iyab wa abi suleiman ad-darani wa sa'al bin abdullah at-tastari wa àwọn àdìsọ́kà ẹni gbogbo wọn ni fa innahu laysa bayna ha'ula'i kò sí ìyapa lọ́dọ̀ gbogbo àwọn àfáàtà kàyí níbi ọ̀rọ̀ ìpìlẹ̀ sìn wọn ìyapa níbi ọ̀rọ̀ àkídà wàkàdálíkà abu hanifa bẹ́ẹ̀ làbú hanifa na ah, rahmatulahi alayhi kọ́nà bàkọ́ wa kẹ́ fàyínà lè ti kọ́ da sábì ta ànhu fi tawhid àdìsọ́kà tó ní látọ̀dọ̀ alimam abu hanifa níbi ọ̀rọ̀ tawhid wal qadar àti qadara wa nahwi dhalik àtàwọn nǹkan tọ́jọ́ muwafiqun li i'tiqadi haula ó ṣe déédéé àdìsọ́kà wọn tá a ti kàyí wà á ti kọ́ọ̀dù ha ìlà àdìsọ́kà àwọn tàwákà ìwà màkánà aléyìí sọ̀hábà tó tàbí ìwé lẹ́hùn òun náà ní kàtà àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn wà lórí ẹ̀ wà tàbí ìwé lẹ́hùn bíi ìtàní àwọn tó fi dáadáa tẹ̀lé wọn àrú àdìsọ́kà kan náà jọ wa wọ́n wà máa nẹ́tọ̀kọ̀ bíi kìtàbù wà sunna òun náà sì ní tí àlùkìtàbù àti sunna ṣe kíni tó ń sàlàyé fún wa nǹkan tí àlùkìtàbù àti sunna tó ń sàlàyé fún wa nìyẹn bẹ́ẹ̀ náà ni àfáwa Sheikh Salih Al-Fawzan ìgbà táwọn náà ń sọ̀rọ̀ rahimallahu ta'ala nínú sharhu lum'ati al-i'tiqad wàtí ń sàlàyé ìtumọ̀ lum'ati al-i'tiqad ní page two hundred and eighty five wọ́n ní wal-muradu bi usuli d-din ìsọ́n gbà lérò pẹ̀lú usulu d-din nìkan ni wọ́n yapa lórí ẹ̀yẹn òun náà ní al-aqida ọ̀rọ̀ àdìsọ́kàn ni li'anna al-aqida tawqifiyyatun nítorí pé àkídà rẹ̀ tawqifiyyah ni ó gbọ́dọ̀ kóra dúró ó gbọ́dọ̀ ní àdìsọ́kàn kankan àfìgbà tó bá rẹ̀ rí la majala lil ijtihadi fiha la majala lil ijtihadi fiha èèyàn gbọ́dọ̀ gbìyànjú níbi ọ̀rọ̀ àkídà débi tọ́wọ́ àrùn sọkún sọ tọ́wọ́ ẹni tọ́wọ́ ẹni ẹ àwọn yapa náà ni má yapa o wa innama yuttaba'u fiha ad-dalil àmọ́ ń tẹ̀lé rí lórí ọ̀rọ̀ àkídà ni ní òde kó sí yapa mẹ́ wa lihadha lam yakhtalif fiha as-salafu salih sheikh sọ́ọ̀lì sheikh sọ́ọ̀lì Fawzan sọ pé nítorí ẹ̀ làwọn sọ́lá kò fi yapa lórí ọ̀rọ̀ àkídà wa lidhalika lam yakhtalif fiha as-salafu salih wàlá man jaa ba'dahu mimman tabi'ahu bẹ́ẹ̀ làwọn tí wọ́n jáde tí wọ́n wá lẹ́yìn wọn náà àwọn tó ń tẹ̀lé nípa àwọn sàhábà àwọn náà yapa lam yaktalifu fil àkídà wọn yapa níbi ọ̀rọ̀ àkídà li'anna al-àkídà tawqifiyyatun tó pé àkídà rẹ̀ ó gbọ́dọ̀ kóra dúró bẹ́ẹ̀ ni ó rẹ̀ rí kó tó máa ṣe mabnaha ala taslimi wal inqiyad orí ń bìmọ̀já fi kitabillah àwọn tó wánu tí ọlọ́run bá kó máa tẹ̀lé wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam in tó wánu sunna nabi kó máa tẹ̀lé fal a'immatu lam yakhtalifu fil aqida àwọn àfa àwọn àfa ẹni ìsáájú àlùmọ̀ ìwọ̀n yapa níbi àkídà la a'immatu tabi'in àwọn àfa àwọn tabi'in wọn ṣe bẹ́ẹ̀ wala a'immatu man ja'a ba'dahum àtàwọn tó tún àwọn àfáwà mẹ́rẹ̀ẹ̀rin malik ayin eh, abu hanifa malik ayin eh, shafi'i àti ahmed bẹ́ẹ̀ làwọn náà rahimahumullah kọ́nà kọ́ bá kẹ́ wọn lam yakhtalifu fil aqida àwọn náà yapa bí aqida al aqida tu laysat majal lil ikhtilaf wala lil ijtihad aqida yìí ṣe ibi tí yàn ti máa ń yapa kéde ṣe ibi tí yàn ti máa ń ṣe gbìyànjú èyí ṣe ijtihad níbi ọ̀rọ̀ aqida wa man khalafa fiha ẹni tó bá fi lè yapa níbi ọ̀rọ̀ aqida tí eléyìí ní èèyàn máa ń yapa ń máa wúra wá ràn yẹn ẹni tó wá fi lè yapa mi ọ̀rọ̀ àkídà fàwọ́ dọ́ọ̀lùn ẹni àánú ni fàwọ́ hesh dọ́ọ̀lùn ìnámẹ́lì ìkìláàfù yakọ̀ fi masáìlì fúrú ẹ̀ ibi tí yapa ti ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ àwọn fúrú ọ̀rọ̀ fíkìw níbẹ̀ lẹ́yìn ìyapa ti ṣẹlẹ̀ wàyí ẹ̀ masáìlì fíkì alẹ́lmíyà òun náà lọ̀rọ̀ fíkì tó ní torí pé ibi tí òun ibi tá a ti ń mú òun náà ni ìgbìyànjú àwọn àfa lórí káwọ ẹ̀rí kan sí kejì káfa ìgbìyànjú yọ ńbẹ káfa ìdájọ́ yọ ńbẹ ló fi jẹ́ pé yìí tó ń kálukú wọn ìsìnbáàsù tí wọ́n ṣe máa ń yapa síra wọn eléyìí ṣe ìsìnbáàsù nínú ẹ̀rí pé tabawọ ẹ̀rí ìdájọ́ ta lè mú jáde ńbẹ rí ẹlòmíì wọ ẹ̀rí yẹn sun òun wò pé ìtẹ́ni ah, sọ yóò rí bẹ́ẹ̀ ìtẹ́mi rí gbọ́yé palẹ̀ mú jáde rè òun kálukú wọn ń ṣègbìyànjú náà fi mú ìdájọ́ jáde ó fà kí ìdájọ́ wọn mọ́ yapa lórí ọ̀rọ̀ àkídà wọn kí òun wá direct tàùkìfíyà ni ọgbọ́dọ̀ ṣe bó bá ṣe gbé wá lọ gbọ́dọ̀ gbà. ẹ dákun torí ọlọ́run ọba ta ń sọ̀rọ̀ ìjàmọ́ Sheikh Fauzan wọ́n ní ẹ wo bá ṣe ń tẹnu wọn káwọn àbá òṣè kínní wọn ẹ̀ yapa ẹ wo Sheikh Salih ibn Abdulaziz eh, alu Sheikh nínú sharhu Tahawiya ní mujallada alákọ̀ọ́kọ́ page four hundred eighty six gbàtà wọn náà ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìdàkọ́lì ìmáàmì Tahawi gbàtà ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí alimami Tahawi sọ yìí pé wa nattabi'u sunnata wa jama'a a máa tẹ̀lé sunna àtàwọn jama'a ni wa najtanibu ash-shududha wal khilafa wal furqa a sì jìnnà sí ká máa dáse àti ká máa yapa àti ká máa ṣẹgbẹ́ a jìnnà sí ìgbà tán sàlàyé ọ̀rọ̀ yẹn wọ́n ní hadhihi al-jumla tẹ̀rí àkójọpọ̀ ọ̀rọ̀ tí al-imam at-Tahawi sọ yìí ذكرها بعد الكلام على الخروج على ولاة alimamu tọ̀háwí wọ́n mú ọ̀rọ̀ yìí wá lẹ́yìn tán sọ̀rọ̀ nípa ìdájọ́ kájáde lé àwọn olórí lórí lẹ́yìn tán sọ̀rọ̀ yẹn tán ni àwòkọ́tì ahadi min ummati muhammadin sallallahu alayhi wa sallam àbí ká pa ẹnìkan nínú àlùmọ́ nabi lẹ́yìn tán sọ̀rọ̀ yẹn tán ni wọ́n mú ọ̀rọ̀ yìí wá di zuhuri maana jamaati fi zali nítorí pé ìtumọ̀ jamaati hàn níbi wípé a ò gbọ́dọ̀ pẹ́ nìkan kan àwọn àlùmọ́ nabi a ò jẹ́ gbọ́dọ̀ jáde kó lórí kó lábẹ́ àwọn aláṣẹ mùsùlùmí torí pé ìjáde wa kullu mukhalafa gbogbo ìyapa lihadhihi al-aqaid tó bá ti lè yapa sí àwọn àkídà yìí allati dalla alayha al-kitabu wa sunna eléyìí tí tírà ọlọ́wọ́ bá àti sunna nabi ń tọ́ka lórí wa qarraraha al-a'immatu tó àwọn al-ummati fi rinlẹ̀ yìí shududun ṣùdúùdù tí alimami sọ̀háwìlà gbọ́dọ̀ ṣe ní ń jásí yẹn wà kìláàfù ní yáfá ni wà fúrkọ̀tùn ìṣẹ́gbẹ́ nìyẹn ìfọ́ àlùmọ̀ káyẹlẹyẹlẹ nìyẹn wà kúndùmọ̀ hàlà هؤلاء الاستدلال به على أن الصحابة اختلفوا والسلف الصالح أو الفرقة الناجية فباطل gbogbo àwọn nǹkan táwọn wọ̀nyí wá ń sọ àtàwọn ẹ̀rí tẹ́mú apá àwọn sàhábà yapa àwọn sàláfù yapa ọ̀rọ̀ tí ò ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ò wọlé ni ọ̀rọ̀ tí ò pọ́síbù ni innama waqa nizaayu fil furu' ẹ̀ ibi táwọn sàhábà ti yapa níbi ọ̀rọ̀ furu' ẹ̀ ni kèé sọ̀rọ̀ usul wọn yapa bí ọ̀rọ̀ àkídà la fi usuli sunnati wal i'tiqad níbi ọ̀rọ̀ usulu sunna ìpìlẹ̀ sunna ìpìlẹ̀ àdìsọ́kàn wọn ẹ̀ yapa níbẹ̀ kò yẹ báyìí sí eléyìí báyìí ní ọ̀rọ̀ tí àfáwa alusheikh bàbá wa Salih bin Abdulaziz alusheikh táwọn náà sọ nínú ṣáhù al-aqida at-tahawiyya ẹ dákun sórí ọlọ́wọ́n ba ẹ tún wo ẹni yìí náà ẹ wo nǹkan táwọn náà sọ ní táwọn náà sọ ni wípé kò sí nǹkan tí ń jẹ́ yapa àwọn sọ̀hábà kò sí kankan tí ń jẹ́ apá láàrin àwọn salaful umma lórí ọ̀rọ̀ àkídà gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yapa ó ti bọ́ sínú shuzuz ó ti bọ́ sínú khilaf ó ti bọ́ sínú kíni o ó ti bọ́ sínú furqa nìyẹn àwọn èyí tí ń pèpè lọ́dọ̀ tí wọ́n yí pé a lè yapa níbi àkídà láti máa wọra wárán ẹ̀dá torí ọlọ́run bá ṣé pèpè súnà náà ń pèpè yìí ibo làwọn ti rú pèpè tiwọn ẹ̀dá kun gbogbo eléyìí tí mo ń wí sí ọ̀rọ̀ jàbá táwọn ọmọ kà fún yín bí yín sí. ẹ́ báwa ṣe máa ń ka gbogbo gbà nìyẹn àbí báwa ṣe máa ń láti máa sọ pé bainana wa bainakum kutubu salaf tọrọ bá fẹ́ dàrú ń bẹ láàrin wa pẹ̀lú yín tíra àwọn sálàfù tí ogun aláǹtálàǹtìra wa ti sọ́dọ̀ wọn náà ẹjá gbé tíra yẹn jáde kí làwọn tíra yìí ń sọ ẹni tó wọ́n fẹ́ tẹ̀lé lẹ́nu àwọn sálàfù àwọn tíra tí wọ́n ti kọ lórí ìpìlẹ̀ àtàwọn ìlànà tí àwọn sálàfù ń rìn lórí ẹ̀ tẹ́fí ń ṣe dáwà tẹ́fí ń bá wòlíì bídíà lò tẹ́fí ń ṣe lórí ọ̀rọ̀ àsùnmẹ́wọ̀ sífàt lórí ọ̀rọ̀ bá yẹ lò pẹ̀lú àwọn òròyìn ọlọ́ba torúkọ ọlọ́ba àti bá a ṣe lò pẹ̀lú àwọn ìpìlẹ̀ sí wa àwọn tíra yìí ti ń bẹ àwọn àfa kọ lórí ti yẹpẹtẹ gbogbo ẹ̀ tíra àlùmúzẹ́ni yẹn àsúnà gbogbo àwọn kí ni àwọn àfáàṣàfẹ́ yíyá ni sẹ́rù súnà àlùmúzẹ́ni yẹn gbogbo àwọn tíra ìjẹba wo ẹ̀ pátápátá àti níta àwọn hànàbíyà kọ ṣàfihàn ni màlìkíyà ni hànàbíyà ni bákan náà ni gbogbo ẹ̀yẹ́ yẹn ìkẹ́kẹ́ ní gbogbo fi ń rinlẹ̀ wọ́n yapa làwọn bá ti sọ pé àwọn àyí mọ̀ wa ò yapa lórí ọ̀rọ̀ àkídà gbogbo tíra ẹ̀ wọ́n bí àwọn tíra yìí ṣe pọ̀ tó ni àlìbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tíra yìí bá ṣe pọ̀ tó kò sí kankan gbogbo wọn kankan náà fi ń to torí pé ìpìlẹ̀ tá a lùsùn náà jàmáà gbọ́dọ̀ wà lórí ẹ̀ tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ẹ̀ nìyẹn kéèyàn kan wá dé ìsìn kan láwọn ń súnà ká máa fi súnà bójú fáwọn èèyàn ká wá sọ pé àwọn sọ̀hábà náà yapa níbi sí pé a lè yapa ọmọ fi ọ̀rọ̀ yìí ìsìdúrọ́kù mọ́ ni ọmọ fi lépa bá ọ̀rọ̀ tẹ́ni ẹmọ sọ yẹn pé ah kódà níbi àkídà gan abẹ́yìn iṣẹ́ wà ń kódà àwọn sàhábà yapa níbi ọ̀rọ̀ àkídà tí wọ́n sì torí ẹ̀lẹ́ra wọn tó wà lè yapa gan káà nínú ara wọn níbi ọ̀rọ̀ àkídà ẹ̀ẹ́n irú yapa wo wọ́n ti fún mi lásìkò pásìkò méjì tán ni mo sì tún ní bámú bíi tí mo tún fẹ́ kà mo fi ọlọ́ba búra mo tún ní bámú bíi mo fẹ́ kà ṣẹ́ẹ̀tì kan mo kà yẹn táwọn abáàfin rinlẹ̀ pé kò sí kẹ́tí ń jẹ́ apá níbi ọ̀rọ̀ àkídà ẹ̀dákun torí ọlọ́run ọba ẹ̀dákun tó ti bẹ́ẹ̀ rí ẹ wo ìpèpè ẹ̀wẹ̀ kòrò wa ń pè bóyá jẹ́ pé ó ní àtúpapọ̀ pẹ̀lú nǹkan táwọn sálàfù sọ ẹ̀wọ̀ tóun sọ ẹ̀dá kún nígbà tó sọ̀rọ̀ yẹn fáwọn sàhábà yapa yẹn sálàfù wo ló mú wá àbá àsúnà wo ló mú wá wà lórí àgbọ̀yé tóun sọ yẹn tó ń ti o ayé mà níkà o ah, ah. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ṣe rí gbogbo eléyìí tẹ̀ ń ṣe yẹn wàláì mo fọlọ́ bá búra kò ràn wá wàláì bí ìgbà pé yẹn kàn yín gbàdúgbà sẹ́yìn gbà ni ṣé ẹ mọ nǹkan tẹ́ ẹ lè ṣe àní ẹ kó àwọn tíra àwọn àfáà súnà jáde tí pèpè wọn jọ orú ti yìí ẹjọ́ rẹ̀ dáhùn tẹ́rí àwọn afájí kó yá pé ìdá àrọ́pùtà náà fàlàyà dúró kàmá kéèlà sí tí wọ́n bá ti lè mara rẹ tó ti marú tó ń ṣe gbogbo tó máa ń sọ nípa rẹ kò lè kó nira bá ọmọ bá tiẹ̀ lọ má wò pé wọ́n ń sọ ẹnu kọ́bù kan ẹ̀ kódà kéèyàn sọ pé àwa gangan ni jàbàtà ee ee kọ̀tán the worst thing tó lè sọ ni ẹ̀dẹ́gbẹ́ bí àwọn tí ń sọ pé jàbàtà ìsara ẹni ká produce ká mú kéjẹ̀tì kan tàbí ti rọ́dù fún jàbàtà wáyé tọ́jẹ́ rọ́dù ìmọ̀ táwọn yẹn ìtàdára bẹ́ẹ̀ mọ̀ náà ẹ bá fẹ́ ka tiwa mélòó lẹ́nìkà more than one hundred àbí gbogbo ilẹ̀ gbogbo ìlú tó fẹ́ wà nílẹ̀ Yorùbá yìí ó kéré níbi tí ìlú tí ì tí ì dé lórí pé à ń sàlàyé Jàbàtà àtúwá kú omi àtúbọ̀ sílẹ̀ Haúsá ẹ dákun torí Ọlọ́run dádúró gbogbo kìíní tí gbogbo ayé sì mọ̀ kéèyàn kan tí ò ní kẹ́sẹ̀tì ẹyọ kan tó ṣe é tọ́ka sí yóò Jàbàtà kọ́ máa sọ pé ìwọ àwọn tó jẹ́ sí pé nígbà táwa wá ń Jàbàtà gan mo fi Ọlọ́run búra irú àwọn eléyìí ò lè déwájú wa á kà á gbàkó bá wọn nígbà tí èmi wà ń jàbàtà ẹ̀yẹ́ wà déwájú mi àwọn táyọ̀ ṣe jàbàtà mọ̀ náà jàbàtà gẹ́gẹ́ fún rẹ̀ mọ̀ àwọn gẹ́mọ̀ nígbà tí wàhálà jàbàtà dé bá wọn ní ọ̀dọ̀ wọn nígbà yẹn ta ni wọ́n pè kọ́ yẹn jú ẹ̀ abẹ́tí gbàgbé ni tásùn tásùn bá lọ báyìí tó ti ní mo tún mú yín lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ máa bá lọ ẹ mọ̀ yíyọ̀ sọ́tà fi yẹjú ọ̀rọ̀ jàbàtà ń gbà yẹn nígbà tí àwọn jàmá wọn tí wọ́n fi wọ́n ń fi lẹ́kọ̀ọ́ jàbàtà ṣe ringtone tọ́ba ti ń kírun tí tí jàbàtà ọmọ dún. ẹ dákun torí ọlọ abẹ́ ti gbàgbé ni. ẹ jọ́ ọ̀nà sáà. so inshallah kerim àádùn kí báyìí àsìkò wàhálà ó sì kù rẹpẹtẹ tá a sì lè fi sàǹfààní àmọ́ bá lọ pẹ̀lú ògbọ́n lọ́wọ́ bá tí tọ́lọ́wọ́ bá lè kí ló fi ní kó ló hàn táwọn èèyàn ṣẹ́rí nǹkan tẹ́mi kàn mọ́ ni pé ẹ jẹ́ kí àwọn èèyàn kan máa sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dà sáà máa ń sìn ṣẹ́rí tán bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn nígbà tí mo sọ fẹ́ nìkan lọ́sàn mo ní wọ́n dà gẹ́gẹ́ bí jàbátá ni my customer ni wọ́n wọn lè máa wọn lè sọ̀rọ̀ ká má fààyè tèmi lẹ̀ àwọn sọ àyàfi tá sòdò lọ́yà kù wọ́n pé wọ́n sọ kú sọ wọn ní sọ wọn ní fààyè tèmi lẹ̀ ẹ dákun torí ọlọ́run tí èèbá ṣe pé tí èèbá ṣe pé ìsọkúsọ bá ti ọba ti dẹ́kẹ̀ ọpọlọ yẹn kí ẹ máa sọ fáwọn sọ́hábà ìyapa lórí ọ̀rọ̀ àkídà níbo ló ti ní irú fáírọ́ọ̀sì yẹn ná irú fáírọ́ọ̀sì burúkú yẹn níbo ló ti ní tó ọlọ́run bá kó dáhùn kó sànù wa ẹjọ́ torí ọlọ́run bá yẹn yàn ẹ̀yin ni mò ń tẹ́rí títí yín òun ló pàtàkì jù èèyàn máa ń sọ ìjòkó téèyàn ọba lọ ní o àwọn kan ń bẹ lónìí tó yẹ sí pé wọ́n lọ hara wọn máa yẹ yìí látara ojú ti ẹ̀sìn kan wọ́n ti kó virus wọ́n ti torí wọn wọ́n lọ ń bá àwọn èèyàn kan máa hun question ẹ̀jọ́ náà dábàá wọ́n ti wá wọ́n ti wá rọ̀rọ̀ kó ẹ̀rọ kò sórí ọlọ́run gbogbo orú àwọn tán lọ ara yìí ká ti gbọ́ pé àwọn sọ̀rọ̀ àbàyà parí sí ṣe irú táwọn náà ọmọ wàláì èmi ò mọ̀ pé àwọn èèyàn tún lè bá ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nàwọ̀nà ètò atún lè bá a débi a jẹ́ pé ìpìlẹ̀ tí wa náà tiẹ̀ tún wá lójútùú mọ́ nìyẹn o sọ ọlọ́run bá kó dáhùn kó ṣàánú wa ọlọ́run bá kó dáhùn kó fòdúró hàn wá lódò kó jẹ́ kí á lè tẹ̀lé ọlọ́run bá kó fi aburú kó fi hàn wá láburú kó jẹ́ ká lè inshallah àsìkò mi ti a sì fẹ́ kí a tún jàǹfààní nínú àwọn tààlì kọ́ọ̀tù tí àwọn mọ̀ṣáyé tán wà níjòkó lẹ̀ tún ó ṣe fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك فيك والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، جزاكم الله خيرا اللهم بارك ولا يبارك إن شاء الله تعالى إني آه، بارك بليك torí ọ̀dà ọlọ́run ọ̀la ní ọ̀nà ẹ̀ sunday tó ń bọ̀ lẹ́yìn ilé tó ń bọ̀ yìí wọ́n mọ̀ ọ́n ṣe confirmation ní ọ̀nà inú oṣù tuntun tá a wà yìí yóò wá jẹ́ bí áfíà ní àìlà ìṣá àwọn àìlà wọ́n máa bá a lọ. àìlà gbọdọ̀ náà abẹ́rẹ́ ìjọba aláwọ̀ bá yóò wá lóṣù ẹ̀ràn wá lọ́wọ́ pẹ̀lú òfin tẹ̀lé ìlà ẹ̀dá aláwọ̀ bá yóò wá lóṣù wọ́n máa rà ń jọ ọ̀dọ́ wọn sùn. tó bá ti di ọ̀la sunday àwọn ẹlẹ́tọ̀ wà lọ́lọ́kan ọ̀jọ̀kan láàárọ̀ kùtùkùtù ní aago mẹ́wàá ṣáàlá ọ̀tàlá àwọn apàdé àfàwà ìgbàlọ́ yìí ó bá wa sọ̀rọ̀ lórí pé kọ́ńtàlá ti yẹ alẹ́ dáadáa sọ àwọn mọ̀ṣáyé kan tó wà lórí kalẹ̀ ní àárọ̀ ṣáàlá ọ̀tàlá. bákan náà tó bá di ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀la ní tàbí iwájú tí ó mà sáàtàlù ní àpàdé wọn bẹ́ẹ̀ tó bá wá di alẹ́ bákan náà ní ìbàlẹ̀ àwọn àpàdé sáàrù ìṣòro ọjí tó bá wá di ọjọ́ mọ́ndé nírọ̀lẹ́ àtúpàdé ìbàlẹ̀ fúláì ìṣá ọmọ ṣáàyà. kẹ́kiri kọ́nà ọ̀nà kó sànù wa ó tó di pé mo gbé mo gbé microphone fún àwọn àpá kí wọ́n sọ kẹ́lìmọ̀ kan méjì kẹ́kiri tí mi bá sọ̀rọ̀ níbí báyìí mo ṣe jàǹbá fúnra mi mo ṣe yàmbá fún àwọn ọmọ ìyàpọ̀ kankan wàlá ìgbìlá ìràyè ṣe rí ẹni tí ń sọ̀rọ̀ káàkiri pé ìbáwọn àwọn sàhábà wọ́n ṣe ìyapa ṣẹ́ni tẹ́ bá bí gan òmùnkẹ́ tí ń jẹ́ ìyapa ṣẹ́ni tó wá ti sọ báyẹn ẹni ẹ̀dá kò fẹ́ bèèrè àwọn ìbéèrè kan mọ́lì ìṣẹ̀dá ومن الذي يختلف وفيما الذي يختلف أو يختلف kí ni jẹ́ ìyapa tàlẹ́ni tí ó yapa kí ni bí nǹkan tájùmọ̀ yapa gbogbo ló àwọn nǹkan yìí nìsín tó bá jẹ́ pé ó yé wọn wàláhì wọn ní sọ wà má dọ́ bí tó kẹ́kẹ́ náà kí ni àwọn nǹkan tá a máa ń mọ̀ tá a ti mọ̀ yapa ṣé níbi àwọn nǹkan tá a bá ti rẹ́rìí tó kílíà lápèjúwe nìsín wọ́n sọ pé ọlọ́wọ́ bá àlejò ọlá ó wà ní sánmọ̀ káwọn kan wá sọ pé irọ́ ó wà ní ibikíbi tó káwọn ní àwọn ah, ẹ̀rọ ti tán náà nù àdìmọ̀ lẹ́ra lórí rẹ̀ so ọ̀rọ̀ kan sọ òun nísìn ẹni tó bá lọ́wọ́ bá lè kí ọ ló wà ní sánmọ̀ nísìn tó sì dúró lórí rẹ̀ kì ṣe kékeré mọ́ implication ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ nìyẹn gbogbo ló àwọn ìpèpè yìí ọ̀wá ìkéṣe ìpèpè tí ẹ̀ ti lè rí dáadáa ọ̀wá àwọn nǹkan tó jẹ́ pé ń bá ẹnu jẹ́ ni kí ẹ̀ máa rí láti bí i tó jẹ́ wípé ibi tó jẹ́ pé dáhùn Islam ń jáde láti bẹ̀ tí gbogbo àwọn èèyàn wá ń wá bẹ̀ wọ́n sì kà á fún pé àyè súnmọ̀ ni. gbogbo eléyìí tí àjòkó yìí sìn wàláì wàláì lójú àwọn èèyàn báyìí ànú ni. ìtàgbà sì pè ní ànú a rí ẹ̀rí fi ìdí rẹ̀ múlẹ̀ àti pé ní kìíní yìí ti jẹ́ àmì mi. Sẹ́rí ní ọlọ́gbẹ̀ẹ́ ẹ má yẹ ká mọ bá ń sọ̀rọ̀ kìíní kan ẹ ká gbàgbé ìpìlẹ̀ pé ẹ ọ̀rọ̀ tẹ́ sọ yìí nídà.